أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله adúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ kí ọlọ́run àtìgẹ́ rẹ̀ fún àná Muhammad kí ìkẹ́ náà kárí gbogbo àwọn ẹni rere gbogbo àwọn àfáà wa gbogbo àwọn òbí wa kó kárí gbogbo olólùfẹ́ wa àti gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tí à ń gbọ́ra wa ní dédé àkókò yìí àbáwá tí à ń wúra wa yìí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọlọ́run jẹ́ àṣe ọ̀pọ̀lọpọ̀ jùmọ̀ láyé wọn ṣe nu islamu imanu àti ihsan ọlọ́lá ilaha illallah ọlá muhammadu rasulullah ọlá sallallahu alayhi wa sallam lórí ẹ̀kọ́ tí a ń dára wa láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn nípa aburú tí ń bẹ nínú ẹ̀ṣẹ̀ tó tóbi jùlọ ẹ̀ṣẹ̀ ẹbọ ẹ̀ṣẹ̀ káwá orogún pẹ̀lú ọlọ́run níbi sínsìn ẹ̀tọ́ tí nǹkan mi ọ̀tọ́ sí lẹ́yìn ọlọ́run ká wá gbé fún nǹkan mi tó sọlọ́run nínú ọkùnrin nínú obìnrin nínú ẹ̀dá tọ́lọ́run dá ó jẹ́ màláìka ó jẹ́ àlìjànú àbójà nẹ́bí ọlọ́run gan pẹ̀lú àbósì jẹ́ òòṣà kan àbósì jẹ́ kọ́nsẹ́pìtì kan nìyẹn ń bọ lẹ́yìn ọlọ́run gbogbo tó bá wù kí wọn máa gbé ẹ̀tọ́ náà fún ìyẹn ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ńlá wa ń gbé àwọn ìpìlẹ̀ ẹbọ yẹ̀ wò nígbà tí a ń bá àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà lọ ni àwọn ìbéèrè ẹ̀sìn kan yọjú tí àwọn èèyàn fi ń béèrè lọ́wọ́ wa pé àwọn fẹ́ ká bá wọn tọ́ à ń sì fẹ́ ká sọ ohun tí àwọn onímọ̀ sọ lérí àwọn ìbéèrè wọ̀nyí kánú ẹ̀ ńlá ní ká mú jáde lénìí ká fi dára wa lẹ́kọ̀ọ́ nígbà tí a rí bó ṣe wúwo tó kì í ṣe pé òun ló fúnra ẹ̀ wúwo bí èṣe wàhálà tó ti dálẹ̀ láwùjọ ọ̀rọ̀ tí n bá sì ń dá wàhálà lẹ̀ láwùjọ ọ̀rọ̀ tó bá fa kẹ́nìkan má lè kírun lẹ́yìn ẹlòmíì ó wọ̀ tí kìyàn discuss ẹ̀ kò ṣeé fojú di mọ́ nínú àwọn ìdájọ́ ẹ̀sìn òun ni tíra dídè tírà dìde tó yẹ pé tá a bá ti dé bóyá yálà akọ alukur'an wọ́n kọ sínú pépà kọ ayatal kursi yìí lápèjúwe àbí súra kan nù àwọn súwárù alukur'an ká wá kọ sínú pépà kan ká wé e, ká wá fi òwú wé e, ẹ̀hẹ́n ká ká ká fò òwú wé e, ká wá ká wá bóyá apá aláwọ̀ ẹ̀hẹ́n wá ń gbé kọ́pá abá àpò abá ń gbé ẹ àbá ń gbé kọ́lé àbáwọlé ẹnu ọ̀nà gbé kọ́bẹ̀ ẹ ẹ mọ̀ rí káàkiri tí wọ́n gbé tíra kọ́ àbáwọlé ẹnu ọ̀nà àbí wọ́n tiẹ̀ ní ó gbé kọ́nú mọ́tò àbí gbogbo nta àtúmọ̀ gbogbo ibi tá àtúmọ̀ gbé nǹkan kọ́ kí ni ìdájọ́ lérí ẹ̀ kí làwọn mímọ̀ sọ lérí ẹ̀ nítorí ipò ti di ti àìmọye èèyàn láwọn ò lè kírun lẹ́yìn ara wọn mọ́ o ìmọ̀mọ́ àwọn ọmọdé dé nǹkan mọ́pá wọ́n sì lánàbí ní gbogbo ẹni bá ti di nǹkan mára sallallahu alayhi wa sallam ń tọ̀ ń ti ṣe ẹbọ sọ́lọ́hún ǹjẹ́ bó ṣe rí náà nìyẹn torí mi àti ọba nàbì láyé ǹjẹ́ bá nàbì ṣe sọ́ tòótọ́ náà nìyẹn tó bá sọ bẹ́ẹ̀ kí làwọn mímọ̀ kí wọ́n sọ lérí ẹ̀ àwọn mímọ̀ tó ń wá gẹ́gẹ́ tí wọ́n já ipá nàbì sọ kí ni wọ́n understand lérí ẹ̀ ẹ já padà sílé kéwú ó ṣeé ṣe kí rẹ́kọ́dù jimoh tòní kọ́ lọ́ǹgì ju bíi ìṣe máa rí tẹ́lẹ̀ lọ ẹ ní bínú ọmọ yóò máa rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ kìí ṣe ọ̀rọ̀ tá a lè tẹnubọ̀ kìí ṣe kéwú tá a lè tẹnubọ̀ títọ́ rẹ̀ táwa tọ̀ láàbọ̀ a ní láti bá àlàyé rẹ̀ débi tọ́ lápẹ̀rẹ̀ ní tí wọ́n bá ti ń dá àṣìgbọ́lẹ̀ a ní láti tọwọ́ bọ̀ ká ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ a tọ́ kéwú níwọ̀n babalọ́n bá ti fún wa lágbára mọ́ ń bẹ̀ kọ́lọ́mọ́jẹ́ á sọ kí ọlọ́mọ́jẹ́ kẹ́yìn náà sì wá gbọ́ ọ̀làlá ilaha kó bùn wá ní ìkìláàsù kó bùn wá ní kọ̀búlù tí a fi rí iṣẹ́ náà ṣe tọ́lọ́run ó sì fi gbà á lọ́wọ́ wa tí ó yọ́nú sí wa láyé àtàlùkìyàmọ̀ kó mọ́ dùn ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa náà ní ládàá rẹ̀ ẹ wá nǹkan fìdílé ó ṣeé ṣe kásìkò rè ogun díẹ̀. ibi tá a ti fẹ́ gbé ọ̀rọ̀ ni pé oríṣiríṣi nǹkan là dè mára ká kọ́kọ́ pín concept nǹkan dìde mára ní pé ó pín sí méjì nínú kó jẹ́ sípàlù Qur'an àbí kó jẹ́ sípàlù zikiri ní bẹ́ẹ̀ nù tá a fẹ́ dè mára àbí kó sì jẹ́ sí pé orúkọ ọlọ́run níbẹ̀ nu tá a fẹ́ dè mara àbádùá tí ìtumọ̀ rẹ̀ bá dà ìpín kan nù ìpín kejì ni pé kó yàtọ̀ sí gbogbo ń tá a dákọ̀ yìí kó jẹ́ sí pé òkúta kan àti ẹyin ju ẹranko kan lẹ́nu wọn ni ẹ lọ́ọ́ rà méje ẹ lọ́ọ́ ẹ sàṣàbíòrùn fúnjọ́ mélòó kan tẹ bá ti wá ṣe kí nìkan tẹ ti kan náà bọ abẹ́ kan tí ń gbóná ẹ bá ti wá lẹ́yìn láàrin mẹ́ta ẹ dá dúdú ẹ papọ̀ ẹ wé kan ẹ mọ̀ mara ẹ̀hẹ̀ odindi ni eléyìí náà ń bọ̀ wá ẹ já bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti rí èyí tó jẹ́ talal Qur'ani talazikiri bí àwọn kan sínú pépà funfun ká fi òwúwe tó o bá fẹ́ kó mi ọmọ débi pépà yẹn kó máa fi sápò máa fi sọ́rùn máa fi sí máa fi kọ́nu àbáwọlé yàrá rẹ̀ ẹ̀hẹ́ kí ni àwọn àfọ mímọ̀ sọ lórí ẹ̀ méjì ni àwọn àfọ onímọ̀ lọ lérí ẹ̀ ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lọ lórí ẹ̀ lérí pé ṣáà lè ṣe bẹ́ẹ̀ àbá lè ṣe bẹ́ẹ̀ ṣáà lè de tíra mara ẹ̀yin tá máa ń pè nílẹ̀ yorùbá náà ni pé wọ́n náà ń de tíra àbí wọ́n ń wé tíra fún yàn ṣáà lè wé e fún yàn tá bá wé e fún wa ṣáà lè gbà ṣáà lè dè e mara tá a bá dè mara ṣáwọn èèyàn lè kírun lẹ́yìn wa ṣáà ti dẹlẹ́bọ àbá àti ìdẹlẹ́bọ àlàyé méjì ni àwọn àfọ mímọ̀ràn ń wọ́n ṣe lérí ẹ̀ àlàyé kínní níbẹ̀ sì ni ọ̀gọ̀lọ́gọ̀ gbogbo àwọn àfọ mímọ̀ Islam tá a bá ní dènà pinnu tá a bá sọ pé ninety five percent àbùkù ni ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ pé ninety five percent àfa Islam wọ́n dó lórí pé kò sábúrú ń bẹ̀ wọ́n dó lórí pé kò sábúrú ń bẹ̀ náà sì làwa náà wà lẹ́ẹ̀fì rí i pé ẹ̀kọ́ ẹ̀sìn tọ́sẹ̀ wá sí ilẹ̀ wa ní ilẹ̀ yorùbá àti gbogbo ilẹ̀ adúláwọ̀ pàápàá nípa ọ̀nà tá à ń gbà ṣẹ̀sìn ẹ̀kọ́ ìlànà mọ́mú málìkì ni àwọn tó gbé ìsìláàmù wá sí ilẹ̀ wa àwọn tán jẹ́ málìkíyà ni kí ni túmọ̀ málìkíyà ni pé ó dín dín school of thought kan nínú islam ti ìmọ̀mù málìkì hẹ́ẹ̀dì ẹ̀ ẹ̀hẹ́ ọ̀nà àgbọ́yé ọ̀nà tá à ń gbà gbọ́ kùránì àti hadisi yìí tó bá jọmọ́ ìdájọ́ ẹ̀sìn àwọn tí wọ́n subscribe sí school of thought yìí tó yẹ pé ẹ̀kọ́ yẹn làwọn fi ń ṣẹ̀sìn ni wọ́n fi ń lọ hadith àti Qur'an yìí àwọn ni wọ́n gbé Islam wá sí ilẹ̀ wa ọ̀fà tó yẹ pé teachings wọn náà lọ kálẹ̀ àwọn tíra wọn náà lọ kálẹ̀ táwọn àgbàlagbà wa mọ́ wọn mọ́ kà àwọn àtàwọn ọ̀pọ̀lọpọ̀ school of thought mi náà nínú Islam lọ fara mọ́ irú ẹ̀ pé káwé tíra fọmọ kókó kódà kágbàlagbà ó wé ẹni tá ń ṣàìsàn káwé fún pé ẹni yìí wọn ní ńlá làkàlà ẹ eh, wọ́n ní rálìjẹ̀nú wọ́n ní káwé tíra fún wọn wọ́n ní kọ̀sà burú ń bẹ́ẹ̀ lókùn ìdúrà bá ti jẹ́ sí pé alukurani lẹ́wé àbí zikiri lẹ́wé ẹ̀ eh, la ilaha illallahu lẹ́wé hasbunallahu wa ni'mal wakilu lẹ́wé la hawla wala quwwata illa billahil aliyyil azim lẹ́wé abẹ́ wí orúkọ ọlọ́run bíi arrahman ẹ eh, aṣáfi ẹ alikafi àwọn orúkọ ọlọ́run bẹ́ẹ̀ ńlẹ́wé síbẹ̀ abẹ́ wí àdúrà títúmọ̀ rẹ̀ bá dáa nínú àdúrà tá ànábì fún wa àbọ̀dà àdúrà tẹ́yìn náà hun fúnra yín ẹ̀yọ̀ wí hayu dáfíù lápèjúwe títúmọ̀ rẹ̀ bá dáa lọ́dọ̀ rẹ̀ àmọ́ àdín tó burú nínú ìtumọ̀ hayu ọba wí ọba kà láti bẹ̀rẹ̀ dé parí ọ̀nà àdúrà yìí ìtumọ̀ rẹ̀ dáa ọba súnà mọ́ wọn ni ọkọ sínú pépà kó o wá wí kó o dé mara kọ̀sá burú ń ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة ọlọ́run ní wa nunazzilu min al-Qur'an nínú suratul Isra wípé à ń sọ̀kalẹ̀ à ń sọ̀kalẹ̀ nínú al-Qur'an yìí àti wa nunazzilu min al-Qur'an a máa sọ̀kalẹ̀ nínú al-Qur'an ma huwa shifa nǹkan tí ó máa jẹ́ ìwòsàn àti ìkẹ́ fún àwọn mùmíní yẹn pé kùránì tá à ń sọ̀kalẹ̀ yìí ìwòsàn wà ń bẹ fún àwọn mùmìnì tó bá nígbàgbọ́ nínú alukur'ani yìí ń tí ó mọ wò wọ́n sàn sí wà ń bẹ kí ni túmọ̀ ìwòsàn tọ́lọ́run sọ ń bẹ àwọn kan ní ìwòsàn ọkàn ni àìsàn ọkàn àìmọ̀kan nínú àìsàn ọkàn ni àìgbọ́lọ́ngbọ́ nínú àìsàn ọkàn ni bí kùránì yìí ṣe ń sọ̀kalẹ̀ yìí ní ṣèwòsàn fún ntọ́járí itú síbẹ̀ ni pé látọjú ayé ànábì sallallahu alayhi wa sallam iná làwọn sọ̀hábà ti mú kùránù ní nǹkan wòsàn ara lànàbì náà ti ń rẹkọmẹ́ndì kùránù ní nǹkan wòsàn ara ó jẹ́ àtúrí tùmọ̀ ntọ́lọ́hún sọ bíi pé mahuwa shifaun ó ṣe tú síbi ìwòsàn àti ìwòsàn ọkàn àwọn sahaba ridwanullahi aleihim kan ṣe ìrìn àjò ni wọ́n dé ìlú kan ẹni tó jẹ́ mágàjí ìlú náà ní àkekèé bá ta àwọn kan ẹgbẹ́ wa mi ni ejò ta ǹjẹ́ yín tẹ́ ń kọjá lọ yìí ìyẹn àwọn sàhábà tẹ́ ń kọjá lára ǹjẹ́ tiẹ̀ mọ nǹkan tí wọ́n fi ń porú àkekèé jáde wọn láwọn mọ̀ wọn ka Suratul Fatiha síbẹ̀ orú àkekèé jáde wọn bù wọn lẹ́bùn ǹjẹ́ kì í ṣẹran wọn fún wọn nígbà wọn dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tamana ni dọ́dọ̀ anabi pé ẹ̀bùn tí wọ́n bùn wá ni ó níbi tá a ti lọ ka Fatiha fi porú ejò jáde anabi ní ta ló sọ fún yín pé Fatiha máa porú ejò ah, wọn láwọn gbìyànjú ẹ̀wò náà ni anabi ní bẹ́ẹ̀ ni í máa porú ṣe ń pé àìsàn ara nu kì í ṣe àìsàn ọkàn bẹ́ẹ̀ ni ẹ máa wá rí eríṣiríṣi àyà nínú alukur'an mu awizatein ṣebí ń lọ́lọ́run sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam nígbà táwọn kan sàṣì ẹ máa rí oríṣiríṣi àyà bẹ́ẹ̀ alimaha man alimaha ẹni mọ̀ọ́mọ̀ wá jahilaha man jahilaha kìí sì ṣe dandan ní kárí àyà àbí àdíìsì tí ọmọ sọ fún wa pé àyà yìí o ìmọ̀ ṣoògùn erí fífọ́ àdúrà ànábì pàtàkì yìí o ìmọ̀ ṣoògùn nírùnrùn ẹni tó mọ̀ọ́mọ̀ ẹni tí ó mọ̀ọ́mọ̀ èèyàn lè dá àmọ́ pé ah, Suratul An'am láṣìírí kan bẹ̀ tí mo fi máa ń ṣe nǹkan báyìí tó yẹ sí pé wọ́n bá gbá láìsàn báyìí báyìí wá síwájú mi tí mo bá ka Suratul An'am fún àbí mo hàn án fún àbí mo mo kọ́ sínú pépà mo gbé e kọ́ lọ́rùn ìmọ̀ ṣèwòsàn kan báyìí tóun bá ti practice ẹ̀tọ́ practice ẹ̀tọ́ practice ẹ̀ ṣe practice náà wọ́n fi mọ́ ọmọ ogun tẹ́síkọ́ ẹ bá ti experiment ẹ̀ tẹ́ ti dán wò dán wò dán wò ó ti di theory kan tẹ́ ẹ ti wọn pé iṣẹ́ tí nǹkan báyìí máa ṣe nù bẹ́ẹ̀ ni alukur'an ọlọ́run ní ìwòsàn bẹ́ẹ̀ ni bá dáa mà ntọ́jú àtúwòsàn ní níwòsàn ara ni pé àtọ́jú ayé ànábì ní kur'an ti ń ṣe ìwòsàn ara ọjà àmọ́ pé ìwòsàn tọ́lọ́run sọ bí ó ṣe tú sí ìwòsàn ara ìyẹn gangan náà lẹ́rí tá a rí tó dájú jù tá a gbára lé lérí ọ̀rọ̀ yìí òun náà lẹ́rí tó wúwo jù nínú gbogbo ẹ̀rí pátápátá ìyókù wa sọ̀pọ̀tì ẹ̀ ni lẹ́yìn náà a rí hadisi látọ̀dọ̀ sábẹ́ ànábì pàtàkì abdullahi ibn amr tí ó gba àdìsí wáyé pé ànábì sallallahu alayhi wa sallam ó sọ pé àdìsí náà isnaduhu jayyid àbí kí ni isnaduhu hasan ó ní ànábì sallallahu alayhi wa sallam sọ pé idha fazi'a ahadukum minan nawm tí ẹnìkọ̀ọ̀kan yín ò bá lè sùn lóru bóyá mọ́ ẹlòmíì tí kò ní rọrùn sùn ọkàn rẹ̀ ò ní balẹ̀ kọ́kàn rẹ̀ ọmọ ṣeré káàkiri àbí kó jí lójú oorun lógìgì kí nǹkan àbẹ̀rù kan ó jí láti ojú oorun sílẹ̀ anabi ní falẹ̀ kó la àwọn tóbi kẹlẹ́mà ti láhi tá a má ti kó ṣàdúrà yìí àwọn tóbi kẹlẹ́mà ti láhi tá a má ti min ghadabihi wa an iqabihi wa sharri ibadihi wa min hamazati shayatini wa an yahdurun tó bá ti ṣàdúrà yìí fa innaha lan tadurruhu aburú kan ò ní ṣe ní òru nìtí lè fi ò ní ṣe rárá abdullahi ọmọ amúrù tó wá gba hadith yìí wáyé ọmọ amúrù ọmọ aṣì tó gba hadith yìí wáyé kana yu'allimuha man balaga min waladihi àdúrà yìí ìmọ̀ ń kọ́ gbogbo àwọn ọmọ rẹ̀ tó dàgbà yóò kọ́ wọn yóò fi lé wọn lẹ́nu sàbí ànábì nù ọ́ wàmán lam yablugh minhum àwọn tí ó bá ti bàlágà nínú àwọn ọmọ tó bí katabaha fi sọ́kín yóò kọ́ sínú ìwé kan thumma alaqaha fi unukihi yóò wá fi kọ́ wọn lọ́rùn yóò kọ́ sínú ìwé kan tí ó gbọ́ yóò hàn sínú tákàdá kan yóò wá fi kọ́ wọn lọ́rùn ẹ ó fi nǹkan kọ́ra ó fi nǹkan kọ́ àwọn ọmọ lára nù ó tọ́wá sí pẹlẹbọ ni ajásípò lè kírun lẹ́yìn abdullahi ọmọ amúrù náà sàbí ànábì pàtàkì abu dawud lọ́gbà hadith náà àti imamu tirimidi bi isnadin hasan ẹ̀rí míì látọ̀dọ̀ abdullahi ibn mas'ud tóun náà ní aleikum bi shifa ayin ẹ Imamu Darakutni gba hadithi náà wa àwọn afáàlà dìsítọ́ pọ̀ gbà wá wọn Darakutni rọ̀ jáhà yìí pé àti àwọn kan máa ní hadithi anabi ni anabi ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Darakutni rọ̀ jáhà yìí pé mawqufu ni Ibn Mas'ud ló sọ̀rọ̀ yìí nítorí pé ní mawqufu nìyẹn ọ̀rọ̀ tí sọ̀hábí bá sọ hadithi sọ̀hábí lẹ́sìpọ̀ òun ló sọ jáde lẹ́nu fún rẹ̀ kì í ṣe ipò sọ ipò anabi sọ ẹ̀hẹ́ wọn ni mawqufu wọn máa pè yẹn èyí tó bá sọ pé anabi sallallahu alayhi wa sallam ló sọ̀rọ̀ yìí òun ni àwọn kéwù máa pè ní marfon Daraqutni ṣèwádìí torí máa dàrú gbà mí sàábí lè sọ̀rọ̀ káwọn kálá anabi ló sọ ẹhẹn kan sì ṣe bí gbà ń pé ọ̀rọ̀ yẹn jọ̀rọ̀ tá anabi lè sọ kan ṣe bá anabi ló sọ anabi lè sọ míì kí wọ́n dàrú máa wọn lómi lọ́wọ́ kan ṣe bí sàábí ló sọ so Daraqutni ṣèwádìí lérí ẹ̀ ó ní màókùfù ni Ibn Mas'ud ló sọ ó ní aleikum bishifa ayin ẹ lọ dún mọ́ nǹkan ìwòsàn méjì ẹ alahasalu wal Qur'an oyin àtàlùkùrán ó ṣe wòsàn èyí tó pọ̀ nínú àìsàn ẹ̀rí míì tóun náà bá tún jẹ́rìí àmóhun lẹ̀ òun ni hadithi anas ọmọ malik eh, radiyallahu ta'ala anhu tí òun tiẹ̀ lámọ́lẹ̀ pé kọ̀sá burú ń bi kí lábá sàbí ta'alikul qur'an qabla nuzulil bala àbí wa ba'dahu kéèyàn de qur'anu gbogbo tó bá ti jọ mal qur'an kéèyàn de mara kéèyàn gbé e kọ́ra kọ kó kọ síbi kan kó wá gbé kọ́rùn kó gbé sápò kó gbé kọ́ra kó dé mára kò sáburú ń bẹ kádánwò tó ṣẹlẹ̀ sí ọ àbílẹ̀yìn tádánwò bá ṣẹlẹ̀ tán reason tó fi sọ méjèèjì scenario méjèèjì à ń bọ̀ wá ṣàlàyé tọ́ra àwọn afọ́ mímọ̀ kan ní àwa faramọ́ àmọ́ afaramọ́ lópin ìgbà tádánwò bá ti sọ̀kalẹ̀ kí làdánwò ni pé àìsàn yọ̀yàn lẹ́nu ẹ lè gbé nǹkan kọ la ẹ lè gbé nǹkan kọ lọ́rùn kẹ́kọ̀ọ́ àwọn àyà kan nínú alukur'ani àbáwọn azikiri kan àbáwọn àdúrà kan títúmọ̀ rẹ̀ dáa kẹ́ ẹ wá wé kẹ́ ẹ fi kọ́ ọ lọ́rùn àbí kẹ́ ẹ lè pa á láwọ̀ pípa láwọ̀ ntóbi ní pé kó mi má bàa ríbi penetrate dénú pépà tá a wé pépà kan la wé lówù tá a dè mara ìwé à ń pa ń pa láwọ̀ ni pé kó mi má bàa mọ ríbi débẹ̀ láti fi lè protect ẹ̀ ní fi máa ń dàbí ń pé wọ́n pa á láwọ̀ yọ wá jọ bíi pààrọ̀ àbí kó jọ ń dè tán máa ń dè ńlẹ̀ Yorùbá alukurani ní bẹ́ẹ̀nbẹ́ àdúrà ní bẹ́ẹ̀nbẹ́ ẹ̀hẹ̀ àwọn sàábì ànábì ní sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wọn là ń kò tì í tí wọ́n ti dẹlẹ́bọ àbí wọn ò tí ì dẹlẹ́bọ ìwọ náà máa gbé e yẹ̀ wò nítorí pé ayé táyé bá ti da yé kankan máa generalize nǹkan á dé nǹkan mára mi ò lè kírun lẹ́yìn ẹ̀ máa ń dẹ́kun ẹ̀ ńlá ti ṣàlàyé àìmọye èèyàn ló ti fojú kèfèrí wọ ẹni tí èsì kèfèrí bó lórojọ rẹ̀ níwájú Ọlọ́run so àìmọye mọ́ṣáláṣí mi ló pọ́sibù kó ti fọ́ nítorí ńgbà tẹ́ni tó béèrè béèrè yìí béèrè tí mo wo ìpèsè béèrè yìí rí ṣe pàtàkì ọ̀nà wa ń jẹ background tó jó wọn ó béèrè pé kíní di wàhálà ń bì kan ah lèmi náà sẹ́ǹsì ẹ̀ pé n tó súnmọ́ kó di wàhálà ni torí gbogbo ìgbà láàmú ẹ̀rí táwọn èèyàn máa sọ pé wọ́n ń de gbogbo ẹ̀ ti de nǹkan mára ni ìsọ bẹ́ẹ̀ ọ yàtọ̀ sí ká máa in practice ń pàwọn ti fi ń ṣiṣẹ́ tí wọ́n bá ti fi ń ṣiṣẹ́ ó ti ń constitute ewu tó lágbára tá a láti yànnà náà àwọn àwíjàre míì táwọn sahaba lásọ yìí lẹ́yìn táwọn sahaba lọ tán ṣebóṣà láwọn tó kéwú lọ́dọ̀ wọn kì í ṣàwọn àbáwọn sọ̀hábà nẹ́bì bá àti bá nẹ́bì láyé ńlá àbáwọn sọ̀hábà nẹ́bì náà láyé so gbogbo ẹni tó gbọ́ kéwú kan hadithi kan abalkur'ani bó ti dọ́wọ́ wa lé ní ń bọ̀ látòrí generation kan generation míì tẹ́wọ́gbà àwọn míì náà tún tẹ́wọ́gbà lọ́wọ́ àwọn yìí náà tó fi dọ́wọ́ wa láàfin mọ́ trace gbogbo information látòrí òkè yẹn látòkè yẹn lámọ̀ trace ẹ̀ bọ̀ wá sálẹ̀ kí làgbọ́yé àwọn tó bá wọn sọ̀hábà láyé àwọn stúdẹ́ǹtì wọn tó kéwú lọ́dọ̀ wọn tán gba gbogbo àdìsí tó wù ká fẹ́ fi ṣèyí àdìsí tá a fi ń kírun ọ̀hún tán gbà á wá tí wọ́n gba gbogbo àdìsí tá a fi ń yọ zàká irun tó lóòlè kí lẹ́yìn ẹni tó bá de nǹkan mọ́ra àwọn tó gbà á wá gẹ́gẹ́ àwọn tó gbà àdìsí mọ́ de nǹkan mọ́ra wá àwọn tán wà ń lẹ́bù wọn kí wọ́n sọ nípa ọ̀rọ̀ yìí Sa'id ọmọ kí ó ní fún Ibn Abbas ọmọ kí ó ní fún àwọn sàhábà tó pọ̀ òun náà máa aláwo kíyìn ó de nǹkan mara kíyìn ó gbé nǹkan rámẹ ma eh, kíyìn kíyìn kíyìn ó gbé nǹkan sọ́rùn kó dé mọ́wọ́ kó dé mara kó jù sápò gbogbo nǹkan bá ti jọ mal Qur'ani àbí azikiri aborúkọ Ọlọ́run abadua tọbadà Sa'id ibn Musayyib kó sì ṣe yàtọ̀ nípe lẹ́yìn tá àdánwò bá sọ̀kalẹ̀ àbí lẹ́yìn tá àárẹ̀ kan bá kọlu yẹn ló tó tọ́ káàárẹ̀ tó kọlu yẹn àárẹ̀ ti kọlu yẹn kọ yẹn ó lè dé ntọ́bajọmọ́ alukura ní abadu àtọ́badá abazikiri abu ọlọ́run ó lè dé mara labari rẹ̀ ń bẹ nínú musonaf ibnu abisheba abubakar ibnu abisheba kó orúkọ àwọn sahaba tó àwọn tábìyìn tó pọ̀ tí wọ́n farama kódà àwọn sahaba náà ó kú labari wọn púpọ̀ sínú tírà rẹ̀ sàáyid ibnu sàáyid kódà wọn ti máa ń pàṣẹ káwọn èèyàn ó dè advice àwọn èèyàn kan máa dé nǹkan mara kan máa dé tírà sàáyid ibnu jubairu bákan sahaba lòun náà sàn àwọn àgbà tábìyìn náà ní dákọ̀ yìí abu jafar muhammad ibn ali ibn hussein ọmọ ọmọ eh, hussein tí ń jọmọ fún ali afa àgbà ni òun náà tó ní school of thought ńláńlá òun náà aláwọ̀ ẹ̀ òun náà faramọ́ labadi tiẹ̀ náà ń bẹ́nu musọ́nàfù abibakar ibn abisheba mujahid ọmọ kéwu abdullahi ibn abbas òun náà faramọ́ mutlakon gbogbo àwọn tí ń sọ yìí atọ́ ibn abi òun náà faramọ́ dọ̀háàkù ọmọ kéwú lòun náà jẹ́ fún àwọn sahaba ọmọ kéwú ló jẹ́ fún ibn abbas àfún tafsir òun náà faramọ́ ibn sirin òun náà faramọ́ ubaydullah ibn abdullah ibn umar ọmọ abdullah ọmọ umar ọmọ sahabi ubaydullah òun náà kódà tiẹ̀ kọjá ń fún faramọ́ wọn ní wọn máa rí tí máa dè mọ́pa ibn abi sheba ló gba gbogbo àwọn rìpọ́ọ̀tù wọ̀nyí wá tàtúni alimamu shaabi amiru shaabi òun náà faramọ́ Eh, eh, imaamu ahmed lọgba rìpọ́tù tiẹ̀ wà nù kìtà eh, maarifatu lẹ̀ alilalu wa rijal wa hakam rijal tíra kan ní tí imaamu ahmed kọ́ tó fi sọ̀rọ̀ àwọn àdìsí wo ló fẹsẹ̀ nílẹ̀ wo ni ò fẹsẹ̀ nílẹ̀ àwọn tó máa ń gbé àdìsí wa àtàwọn rìpọ́tù wọn òun náà fi sínú tíra rẹ̀ pé alimọ́mù ṣàbí òun náà faramọ́ ká de tíra ẹ ẹ jẹ́ lọ sínú school of thought mẹ́rẹ̀ẹ̀rin torí lẹ́yìn generation àwọn eléyìí àti báwọn tábìlì náà ló kù àwọn tí ò bá wọn sọ̀hábà bẹ̀ tí wọ́n bá wọn tó bá sọ̀hábà láti gbà náà làwọn school of thought mẹ́rẹ̀ẹ̀rin major one tá follow nínú sùlámù dé ní eléni láti gbà náà ni wọn gbogbo wọn ti ń jẹyọ. kí làwọn hanafiya sọ nípa ẹ̀ alọ́sọ́dọ̀ ẹni tó jẹ́ ẹ akányìndégbègbọn gbogbo wọn ẹni tó dé tí ó kó gbogbo sí àwọn ẹni àná nínú àwọn hanaf nínú àwọn hanafiya tó kó gbogbo sí ẹ wọn jọ sójú kan ibnu abidin nínú haṣíya rẹ̀ pé sọ fún wa kí ni gbogbo àwọn ànáfò ń sọ lérí ọ̀rọ̀ yìí ó ní at-tamimatul makruha èyí tí a fẹ́ nínú ntàn mọ́ dè mara nta lè tú tẹ̀mímọ̀ náà sí ni ta lè tú sínú èdè yorùbá ni òun dè ntí wọ́n máa ń dè lèmi gbàgbọ́ ní lèmi gbọ́ yé nínú yorùbá pé wọ́n máa ń pè ní at-tamima anything tí wọ́n bá máa dè mara ó wá lè jẹ́ spéṣí ọ̀tọ̀ọ̀tọ̀ ni yorùbá máa rán wọn ẹ̀hẹ́n àmọ́ ntí wọ́n bá ṣáà ti dè mara àbí tán ni wọ́n máa jù sápò tán ni wọ́n fi kọ́ ara fi kọ́pá fi kọ́rùn náà wọ́n ń pè ní ládùá ń pè ní tẹ̀míìmà ibnu abidin ní nínú haṣíà rẹ̀ ó ní at-tamimatul makruha yìí tá a fẹ́ nínú nǹkan dídì mara ni ma kana bi ghairi al-Qur'an nítorí bá ti yàtọ̀ sí al-Qur'an òun yìí tá a fẹ́ ti jẹ́ tal Qur'an nínú mọ́bí àbí àwọn o ìyẹn àwọn àhànáfọ àwọn hànàfíà kò sábúrú ń bẹ̀ mara hàn súra kan nu Qur'an wa kọ́ síbẹ̀ kọ́ wa wí kó kó kó wé lówùú pé báwọn kò pa láwọ kò gbé e kọrùn kò gbé e kọpá kò dé e mọ yìí ọmọ àkókò tó bá lè sunkún púpọ̀ tó ní ọkà ń dà láàmú àwọn àlìjẹnu ń yọ sí èyí tí wọ́n fi máa fi àgbo kágbo ẹ lè wá wòsàn sọ́dọ̀ Qur'an ta ló fún pé Qur'an ò lè ṣe wòsàn. ẹ já kúrò lọ́dọ̀ àwọn àhánà fún torí àsìkò àbámọ̀ àwọn scholars nínú school of thought ti àwọn àhánà fún náà ẹ jẹ́ lọ sọ́dọ̀ àwọn Màlíkíyà nígbà tó ṣe pé ìlànà yẹn lásọ lẹ́ẹ̀kan ipò gbajúmọ̀ lọ́dọ̀ wa school of thought ti ta láwọn òbí wa àwọn àgbàlagbà wa àwọn àfáà wa nílẹ̀ Yorùbá àti jákèjádò Nàìjíríà ló fi délẹ̀ Ghana ilẹ̀ Senegal eh, ilẹ̀ Morocco gbogbo àwọn ilẹ̀ wọ̀nyẹn eh, school of thought tó dominate àwọn ibi tí Islam ti wá bá wa ní Malikiya kí làwọn àfáà wa nínú school of thought Malikiya ń sọ Imam Malik fún rẹ̀ ẹgbàá wo oríṣiríṣi ló wà látọ̀dọ̀ ẹ̀ ẹgbàá wa kan sọ pé bẹ́ẹ̀ ni a lè dè é mára nígbà tí àìsàn kan bá kọlù wá àbí wọ́n ní àṣàṣì kan spiritual attack kan kọlù ẹnìkan ẹ lè dé ẹ lè kọ́ kẹ́ ẹ dé mọ́ lára Imam Malik sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ wa mi látọ̀dọ̀ rẹ̀ ní ẹ tiẹ̀ lè dé mọ́ra láì tiẹ̀ tí sí spiritual attack láì tí sí wàhálà kankan pé mi ò tiẹ̀ fẹ́ kí wàhálà kan sọ̀kalẹ̀ sí mi lára náà ló jẹ́ ń dé kalẹ̀ o lè dé kalẹ̀ irizi ni wọ́n ń pè èyí tán bá dè tó bá ti já Kùránì bẹ́ẹ̀ àbójẹ́ zikiri àbójá àtọ́dá náà ń pè ní alhirzu àwọn kan pè ní alkharazat àtàwídà àwọn orúkọ tí wọ́n ń pè ní alhijaba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Imam Malik ní wọ́n béèrè lọ́wọ́ ẹ pé ama yu'allaq min al-kutub àwọn tá máa fi kọ́ra nínú àwọn tíra kíkọ tá máa dè mara ó ní ma kana min dhalika fihi kalamullahi fala ba'sa bihi èyí tó bá ti jọ́rọ̀ Ọlọ́run ní bẹ́ẹ̀ kò sábúrú bẹ́ẹ̀ ọ sọ̀rọ̀ yẹn nínú tíra eh, al-utubiyya tíra malikiya nínú àwọn tíra tí ó kó àwọn opinion mọ́ maliki tán kó o jọ sí at early stage táwọn ọmọ kéwù rẹ̀ tí wọ́n kó o jọ sí ni wọ́n ń pè ní ọ̀túnbíyà ọ̀rọ̀ yìí ń bẹ nínú múntàkọ ìmáàmù bájí tó fi ṣe ṣáàrì muwatta yìí sì tún bẹ nínú nawadiru wa ibn abi zayd Ibn abi zaydil kairawani fúnra ẹ̀ opinion tiẹ̀ afa àtọkọ mẹtinu risala tírà janjala tá a máa kà títúmọ̀ rẹ̀ tóbi tíntín bẹ́ẹ̀ nú ẹ̀ tóbi kọjá kápẹ́ janjala hàn afa àgbàni afa sẹ́ńtírì kẹrin ni lẹ́yìn tí anabi sallallahu alayhi wa sallam lọ tán ló live ní sẹ́ńtírì kẹrin òun náà máa ń pè ní malik sọgír malik kékeré òun là fa àgbà school of thought ti malik tó kó gbogbo opinion rẹ̀ tó ṣáájọ tó harara rẹ̀ tó jamaa rẹ̀ èyí tí ò sí nínú mùdáwánà ó kó wọn jọ sínú àwọn tíra ńláńlá kan ó pè ní nawadiru wa ziyadat nínú àwọn fatawa tiẹ̀ náà tán fi ń bí lọ́rọ̀ ẹ̀sìn pé ṣáà lè ṣe báyìí ṣáà lè ṣe báyìí wọn lárakùnrin kan àwọn ìyàwó rẹ̀ dè mọ́lẹ̀ ẹ ó fẹ́ ìyàwó tó pọ̀ wá di pé tó bá dé yàrá ìyàwó yìí kò ní lè perform yàrá ìyàwó yìí nìkan ni mo ti ń rí bí perform sexually pé wọ́n ti dè é ṣáà lè fi nǹkan tú kalẹ̀ tá a bá mọ àwọn ọ̀nà àjò kan tá a lè fi tú kalẹ̀ tó wá tá a kàn gbé kọ́ ọlọ́run wọn bí bẹ́ẹ̀ nùfàtú àwọn tó bá ti já alukur'ani tó sì jó kọ lọ́rùn àbádùn àti ìtumọ̀ rẹ̀ bá dáa ńlẹ̀ kọ́ lọ́rùn lẹ́ni kó dè mara kò sábúrú ńbẹ̀ pé yóò rí tu sílẹ̀. al-imam ibn abdulbar afaagba aladisi madhabu maliki kí lòun náà sọ nínú tírà at-tamhid òun náà sọ pé kò sábúrú ńbẹ̀ bá dànù zulil bala òun kọ ìyá dáa rẹ̀ gbọ́ bá ti já láìsàn táwọn kan fi ọ̀nà spiritual kan dè mọ́lẹ̀ àbó sì já ìsàn ara náà tó bá ti jẹ́ pé nǹkan kan níṣà ń wọ́ọ̀rì ẹ̀ ní ń dà á láàmú nínú tẹ̀mùhídì oníkọ̀sá burú mbẹ̀ nínú ìsèkáàrù náà oníkọ̀sá burú mbẹ̀ àwọn tíra méjèèjì yìí ló fi ṣe commentary fún muwatọ́ Imamu Maliki tó fi explain yẹn ó lo tẹ̀mùhídì fi ṣẹlẹ̀ fi explain yẹn from hadithi point of view ìntọ́pọ̀ jù nínú tẹ̀mùhídì ọ̀rọ̀ hadith hadith fíkìú náà bẹ́ẹ̀ tọ́pọ̀ ìyẹn wá ṣẹ̀ṣẹ̀ wá thirty years ló fi ṣe project Allahu Akbar thirty years ló fi produce tíra tẹ̀mùhídì ló fi jẹ́ pé nígbà tó kọ tíra náà tán wọ́n dé ní ẹlẹ́ni nínú tíra tó tóbi jù nínú tíra súnà nínú tíra sílámù tẹ̀míhìdù jẹ́ kan nígbà tó wá kọ́ tán táwọn èèyàn ah, àwọn èèyàn ní interest inú màdíìsì tó tó báyìí fíkìú làwọn èèyàn ló easy fáwọn èèyàn láti kẹ́ ló ṣẹ̀ wá tuntun summarize ló ṣẹ̀ṣẹ̀ tí wàá gbé jáde ní fọ́ọ̀mù mi ó pè ní al-istidkar nínú méjèèjì yìí náà ló ti mention opinion yìí pé opinion tóun faramọ́ nínú ó dẹ̀ kó tì mọ́ Málíkì náà bẹ́ẹ̀ ó ní òun ní pé lẹ́yìn tá dánwò bá sọ̀kalẹ̀ tán èèyàn ní attack spiritual attack ẹ di tíra fún ẹ fi kọ́ ọlọ́run kò sábúrú ń bẹ̀ ẹ fi ń wá àlùbáríkà ọ̀rọ̀ ọlọ́run tó sọ àlùbáríkà àdúrà àlùbáríkà orúkọ ọlọ́run lẹ̀ ń wá ń bẹ̀ kì í ti ń pẹ́ gbọ́kànlé nǹkan mi lẹ́yìn ọlọ́run. alimami Baji fún rẹ nínú múntakọ òun náà lóun fara mọ́ mutlakan láì tiẹ̀ sí pàdán ò tí ì sọ̀kalẹ̀ kò tí ì rẹ̀ ò tí ì rí spiritual attack ló ti ń palẹ̀ mọ́ ó lè dé mara kalẹ̀ ní kò sábúrú ń bẹ̀ ó sọ bẹ́ẹ̀ nínú múntakọ ó sì ọ̀rọ̀ jáhà pé yìí gangan lopinion mọ́mù Malik n pe ẹ ọ ní láti rẹ̀ ọ́nà ọ ní láti ní spiritual attack náà kó o tó dé mara mọ́mù Malik lọ sọ bẹ́ẹ̀ ó ní hàn ẹgbà wá mi látọ̀dọ̀ mọ́mù Malik tó sọ pé láì tí ní spiritual attack ó lè dé mara kò sábúrú bẹ́ẹ̀ ó ní ní òun rí pọ́ fẹsẹ̀ múlẹ̀ jù látọ̀dọ̀ mọ́mù Malik afa àgbà mi náà ebi ń bá tọ́ọ̀lù afa sẹ́ńtúrì kaanu ni gbogbo àwọn tí ń dákọ̀ yìí sẹ́ńtúrì kẹrin kaanu ni mo ṣẹ̀ṣẹ̀ dé lẹ́yìn tá a nàbì lọ tán òun náà ṣe òun ní akọni sharhu rẹ̀ lédi sọhíhùl bukhari ó jẹ́ yìí tó old jù ní sharhu tó senior jù tó tẹ̀ wá lọ́wọ́ lẹ́ni ní tìbínbatọ́l àfàgbà màlìkíyà lòun náà òun náà ní kọ̀sá burú ń bẹ̀ òun tiẹ̀ sọ <laughs> pé gbogbo aláàfà àpapátá lọ́fẹ̀ẹ́nu kò òun kílèmù pé gbogbo àfà lọ́fẹ̀ẹ́nu kò sí pé kọ̀sá burú ń bẹ̀ òun kílèmù pé gbogbo àfẹ́sìn pàápátá lọ́fẹ̀ẹ́nu kò pé ń bẹ̀ bẹ́ẹ̀ ni àtúrí Abubakar ibn al-Arabi àfa sẹ́ńtúrì kẹfà lòun sẹ́ńtúrì kẹfà sí sẹ́ńtúrì kẹ sẹ́ńtúrì kẹfà lòun live òun náà ṣe sharhu mu àtọ̀ àfa àgbà madhabu Maliki lòun náà nítorí mọ́ focus lórí Malikiya ni pé ìlànà tá a bá lọ́dọ̀ wa nìyẹn ìwọ tó bá rí i pé wọ́n ń wé tíra lọ́dọ̀ wa bí wọ́n ti rí i nìyí ní táwọn àgbàlagbà náà fi ń ṣẹ̀sìn ẹ̀kọ́ wọn bí tí wọ́n ti kẹ́kọ̀ọ́ tó fi di bá a ti ń kírun bá a ti ń pèrun ńlẹ̀ yorùbá bá a ti ń ṣe gbogbo ń tà ń ṣe nínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe nínú ẹ̀sìn mustawhatun minal madhabil maliki agbàá láti inú madhabu imamu maliki ni àwọn tíra tó rí tí wọ́n mọ kébi kan mọ kí risala muktasar khalil mudawana àwọn tíra tá a fi máa kọ ẹ ẹ ashimawiya ẹ mọtínú risala àwọn tíra tá a fi ń gbẹ́sìn yìí tá a máa kà mú àtọ́ nílẹ̀ yorùbá nílẹ̀ haúsá ní gbogbo ilẹ̀ nàìjíríà ilẹ̀ adúláwọ̀ nìyẹn tó fi dé sudan tó fi dé libya tó fi dé morocco tunis àwọn ìlànà mọ́mú mọ́lìkì la fi ń ṣẹ̀sìn so ló jẹ́ ká máa expansiate ẹ̀ pé ibi tọ́rọ̀ ti ń bọ̀ tó fi táwọn afáàlẹ̀ yorùbá fi máa de tíra ibi tí ti ń bọ̀ nìyẹn abubakar ibn al-arabi nínú tíra rẹ̀ masalik tó fi ṣe sharhu eh, muwatta mọ́mú mọ́lìkì òun náà sọ pé kò sábúrú bí ká de tíra àdánwò ti ṣẹlẹ̀ ó ti sọ̀kalẹ̀ ní ọkọ̀ sọ̀kalẹ̀ ìyẹn lè di tíra mara tó bá jẹ́ alukurani ní bẹ́ẹ̀nbẹ́ tó jẹ́ àdúrà títúmọ̀ rẹ̀ dáa ní bẹ́ẹ̀nbẹ́ kìí ṣe orúkọ àlìjánu o lóye máa yan kìí ṣe orúkọ àlìjánu o tọ̀. alimami kurtubi tóun tún dé lẹ́yìn wọn nínú tẹ̀síìrù rẹ̀ afa sẹ́ńtúrì keje lòun òun náà ní kò sábúrú ń bẹ òun ti ẹ̀rọ ọjọ́ tó pọ̀ lérí ẹ̀ nínú tafsiru àyà ta kàlẹ́ ẹ̀kan kó wà nunazzilu minal qur'ani ma huwa shifa'un wa rahmatun lil mu'minin àwọn tírà references ti mẹ́kì látẹ̀kan ẹni tí ó bá ní access sí wọn ó yẹ kó orí tafsiru Qurtubi ń tòsí ẹ̀hẹ́ ó dùn orí lọ́jà ó rí àwọn àlàyé tó pọ̀ ń afa oní Mukhtasaru Khalil afa Khalil nínú Mukhtasaru Khalil náà ní tírà tí wọ́n máa kà ní Nàìjíríà fi dàáfà tán máa kà fi dàáfà láyé jọ́hún mukhtasar khalil nítọ́ bá tì mọ́ wọn ni ọ mọ́ kéwú tí wọ́n lè tú mukhtasar khalil afa khalil nù mukhtasar rẹ̀ náà ní kọ̀sá burú bí ká di tíra mọ́tòlákan àdánwò sọ̀kalẹ̀ kọ̀sọ̀kalẹ̀ ẹ̀ lè di mara gbogbo àwọn afa àwọn yìí ṣe tán bá ń bẹ láyé ṣó ní kírun lẹ́yìn wọn <laughs> ṣó ní kírun lẹ́yìn wọn tí wọ́n bá ń bẹ láyé ń bẹ ni wọ́n ti ń dè fáwọn èèyàn níjọ́ ti ń bẹ láyé ìmọ̀ alimamu dusuki tó ní haṣíà òun náà sọ nínú haṣíà rẹ̀ pé kò burú alimamu zarqani òun náà sọ nínú sharhu rẹ̀ fún mu àtọ́ pé kò burú ẹjẹ́ alọ́dọ̀ àwọn ṣàfihàn school of thought ti wọn kí làwọn náà ń sọ lórí tíra dìde ẹjẹ́ abẹ́rẹ́ láti rí imamu al-khattabi ẹ kò rílì ṣúọ a rílì ṣúọ ṣe ṣàfihàn ní imamu khattabi nítorí pé òun ẹ ẹ malami hùtàn fi máa tìyàn mọ́mọ́dé àbí kan ọ̀hàn lára àmọ́ mọ̀kàtọ́ bí tí n bá ń sọ̀rọ̀ yìí pé ọjọ́ bí ìgbà kó ní mẹ́lù sí madhabu Shafi'i ó fi síbẹ̀ àmọ́ àfa àtọ́ tó lè dá wà tó lè dá opinion ní láì follow mọ́dé àbí kankan ńlòun náà tọ́ra àfa àgbà ni àfa sẹ́ńtúrì kẹrin ni lẹ́yìn tá nàbì lọ tán sallallahu alayhi wa sallam nínú maalimu sunan tó fi ṣe sáré sunan abi dawud òun ló kọ́kọ́ ṣe sáré sunan abi dawud kọ̀pẹ́tà abu dawud kú àsìkò òun ò jìnnà síra wọn òun sì ló kọ́kọ́ ṣe sáré mú àtọ́ to sorry sharhu uh, bukhari sahih bukhari àmọ́ sharhu rẹ̀ ò tẹ̀ wá lọ́wọ́ àsìkò rẹ̀ ò jìnnà sáwọn àfa wọ̀nyí àfa àgbà aládìsí ni àfa àgbà òǹfíkìw ni nínú màálìmù sunan tó tẹ̀ wá lọ́wọ́ sharhu sunan abidawudu rẹ̀ tí n bá ń sọ̀rọ̀ àwọn ṣàfihàn ó lè ní ashabuna làwọn èèyàn fi sòun náà faramọ́ yìí pé káde tíra kọ́ sábúrú ń bẹ́ẹ̀ mutlakon àdánwò ti sọ̀kalẹ̀ o kò sọ̀kalẹ̀ o ó ti rẹ̀ yẹn ó ní spiritual attack o kò ní o kàn wọ́n pé mo fẹ́ wà lùbáríkà súratù súra yìí sú ẹ sú súratù tauba for example ó wá hàn súratù tauba sínú pépà ó sínwọ́ dáadáa ó hàn sínú pépà ó dẹ̀ wé mara ó dé mara kò kò sábúrú ń bẹ́ẹ̀ Ibn al-Mundhir nínú haúsá tù rẹ̀ àfa àgbà tó lè dá dúró lòun náà àwọn kan máa ń fi sọ́ndà àwọn Ṣàfi'íyà ẹ̀hẹ́n afa àgbà afa aládìsí ni sẹ́ńtúrì kẹrin lòun náà live òun náà nínú hausa tu rẹ̀ ó kó ti ọ̀rọ̀ àwọn tó sọ pé yẹn lè ṣe bẹ́ẹ̀ kò sí kọ́mẹ́ǹtì pé sóun against wọn àbóhun against wọn so ló jẹ́ àrí sọ pé ó ṣe é ṣe kóun náà ní mẹ́lù síbẹ̀ òun náà sọ̀rọ̀ wọn òun náà sọ̀rọ̀ rẹ̀ nínú hausa alimamu Bayhaqi aha hardcore ṣàfihàn nù afa àgbà ṣàfihàn yà àfún sunna nínú sunanul kubura rẹ̀ òun náà ní adánwò sọ̀kalẹ̀ o kò sọ̀kalẹ̀ o kò sábúrú bí kéèyàn owó tíra sí gbogbo àwọn afáwọn yìí sítọ́ bá bá wọn láyé sò ní kírun lẹ́yìn wọn sítán bá wé tíra fún ọ sò lẹ́lẹ́bọ ni wọ́n ń pa àwọn àfẹ́ lẹ́bọ yìí tún sí dé ló jẹ́ akọ́rọ̀ wọn wá fún ọ. tí ò bá ṣe bẹ́ẹ̀ ní social media ṣe ibi tí yẹn máa release irú detail yìí sí a scholarly discussion nu yunifásitì nu kíláàsì ẹ̀kọ́ ni àtìmọ́ tọ́ ilé yìí ní kéwú fáwọn níwájú àwọn àfáà Imam Bayhaqi nínú Sunan Kubra nífa amma man tiẹrẹ ní bá de tírà mara mutabari kan bẹ zikiri la tí fi wà lùbáríkà zikiri Ọlọ́run tí ń bẹ ń bẹ. wa huwa ya'lamu alla kashifa illa Allah tó dẹ̀ jẹ́ ni tọ́mọ̀ yìí pé kò sẹ́ni tí máa bá yàn tán ṣòro tí máa ń mú ìṣòro kúrò fún ni tó yàtọ̀ sọ́lọ́run. wala dafi'a anhu siwahu kò sẹ́ni tó lè protect èèyàn ń pè kí ni mara yìí ní protect mi tó ti mọ̀ yìí pé Ọlọ́run ní protect òun kì í ṣe ní tóun dè mara. ẹ̀hẹ́ falaba sabiha inshallah kódà alukurani mara kódà dua tó bá dá mara kódà zikiri mara kò sábúrú ń bẹ pẹ̀lú gbọ́lọ́ bó ṣe wí gẹ́lẹ́ mọ́ kóòtì wọn nínú sunanu kuburọ rẹ̀. alimami nawawi afaagba sunna afaagba ṣàfihàn lòun náà nínú tíra majmu' rẹ̀ ó kóòtì Haki. òun náà kóòtì ẹ̀ tán kọ́ kọ́mẹ́ǹtì pé ṣé Bayhaqi ń sọ̀sọ́kúsọ àbí ó sọ̀sọ́kúsọ òun náà faramọ́. ibnu hajar al-asqalani agbẹ̀yìntẹ́yìn ṣe àfáà nínú fatihul bari ẹ àfa sẹ́ńtúrì kẹjọ lòun òun náà ní kọ̀sá burú ń bẹ̀ àdánwò sọ̀kalẹ̀ kọ̀sọ̀kalẹ̀ kọ̀sá burú ń bẹ̀ school of thought mélòó la kà àti ka school of thought dérí mẹ́ta àwọn afa àtọ́ sọ̀rọ̀ láwọn school of thought yìí jù báyìí lọ́kù a kàn select àwọn àmì wọn tó ti mọ dókọ wọn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ alimamu uh, ahmed ọmọ hanbal tá bá lọ sínú school of thought kẹrin school of thought àwọn hanabila níbẹ̀ lọ́rọ̀ ti pín sí méjì tọ́wájọ́ dàbí ìgbà pé <laughs> gbogbo mùsùlùmí pátápátá ni ń sọ ẹyọ kan náà lérí ọ̀rọ̀ yìí Imamu Ahmad ẹgbàá wa tí wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀ lérí ọ̀rọ̀ yìí ọ̀tàkùrà wọn ẹgbàá wa kan faramọ́ ẹgbàá wa kan faramọ́ èyí tí ò faramọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn tó dé gbẹ̀yìngbẹ̀yìn nínú àwọn Hanabila ń sọ náà sì ni wọ́n ń píríkì fáráyé ṣẹ̀sìmọ́ kí mọ́tàbù Imamu Ahmad ọmọ Hanbali ni ó ń pìrìvẹ́lì ní Saudi ìlànà school of thought yẹn ni ó prevail ní Saudi ilẹ̀ Saudi àtàwọn ẹlẹ́mìí náà tó súnmọ́ Saudi Imam Ahmad Imam dáadáa Imam sunna ó sọ nínú tíra Masailul Imam Ahmad Imam Abu Dawud kó tíra kan jọ ó pè ní Masailul Imam Ahmad ó náwọn ìdájọ́ ẹ̀sìn tí Imam Ahmad dá sí Abu Dawud sì ń jọmọ kí ó fún Imam Ahmad níbẹ̀ ni ti ń sọ pé rọ àìtú alábìnrin ahmada Imam Abu Dawud ni mo rí ọmọ Imam Ahmad kan mo rí i lára ẹ̀ wàhùwà sọ̀rírún tẹ̀mímátàn mo rí nǹkan dídè nǹkan ó ń dè kan mo rí i lára ọmọ mọ́mú ọmọ bíbí inú mọ́mú Ahmed mo rí i tó dè nǹkan mára àwọn tán ṣàlàyé àwọn àfọmímọ̀ ní ayé herz herzu ló dè mara kìí ṣe tẹlẹbọ o tán bá ti ní herzu wọn yan nu pé tala alukurani náà máa ń pè bẹ́ẹ̀ àbí tala dua àbí tó ní díkìrì ìyẹn náà máa ń pè ní herzu pé ó dè herzu mara fi rọkọ̀ bá ti hì òun rí tó dè é mọ́rùn min àdí min kódà wọ́n tún pa á láwọ̀ <laughs> wọ́n tún pa á láwọ̀ tó dè é mọ́rùn tó gbé e kọ́rùn ọmọ mọ́mọ́ Ahmad Abu Dawud ní sọ bẹ́ẹ̀. Imam Ibn Muflih afa àgbà nínú nínú school of thought ti Hanabila tó bá sọ̀rọ̀ authority ní níbẹ̀ ọmọ kí ó ló jẹ́ fún Ibn Qayyim al-Jawziyya. ó ní nínú kitabul adabi shari'iyya rẹ̀ ó ní sakati mra'atun ila abi abdullah arábìnrin kan wá kíbá baba abdullah imamu ahmadu ní jẹ́bẹ̀ anaha mustawhishatun fi beitin fi beitin wahdaha ń pè ayùn yùn nínú ilé òun nìkan ṣẹ̀dẹ̀ mọ́ àwọn ayùn kan máa yùn yẹn débi tí máa affect yẹn psychologically so àárẹ̀ ń yọ lẹ́nu basically ó wá bá imamu ahmad fakataba laha raq'a imamu ahmad wá kọ̀wé kan fún bi khatihi pẹ̀lú ọwọ́ rẹ̀ imamu imamu ahmad kọ fún yàn tíra tí ó dè mara pẹ̀lú ọwọ́ rẹ̀ ntọ́kọ síbẹ̀ ní ké bisimilahi wa ọkọ̀ bisimilahi ọkọ̀ suratul fatiha síbẹ̀ ọkọ̀ muawizateni kúlọ̀ àwọn zùn méjèèjì ọkọ̀ síbẹ̀ ọkọ̀ ayatul kursi yìí síbẹ̀ ọwọ́ akọ̀ síbẹ̀ pé bisimilahi rahman rahim bisimilahi wa bilahi wa muhammadin rasulillah yana rukuni bardan wa salaman ala ibrahim allahu allahumma rabba jibrila wa mika'ila ishfi sahiba hadha alkitabi bihawlika wa quwwatika wa jabarutika ilaha alhaqi amin bí ahmadu ṣe hàn ó gbé e fún ọkọ ń pé kọ́mọ kọ́mọ lọ lò bẹ́ẹ̀ ìṣò ìmọ̀mọ̀ Ahmad kọ tírà fún arábìnrin kan tó wá bá mi ìmọ̀ bóyá ń kíyèsí abẹ́ ń bá mi kálọ̀ Ibn Muflih fún rẹ̀ nínú al-adabu shar'iyya àwọn náà faramọ́ kí n ò de ń tó bá ti jọmọ́ al-Qur'ani kí n ò de mara opinion rẹ̀ ọ̀faramọ́ oníkọ̀sá burú ń bẹ̀ Hanbali lòun náà bó fẹ́ pé a rí ẹgbẹ́ wa mi látọ̀dọ̀ Imam Ahmad ọmọ Hanbali àwọn tán ní nítorí káwa sọ yìí pé lẹ́yìn tádánwò bá sọ̀kalẹ̀ spiritual attack bá ṣẹlẹ̀ àbíyàn bá ní problem lẹ́tọ́ lè di tíra mọ́ lára òun ni ọ̀rọ̀ tá a rí látọ̀dọ̀ ya wa Aisha tó ní laysa bitamimatin ma ulliqa ba'da an yaqa al-bala ntí wọ́n ní amadé mara òun ni èyí tó bá sọ èyí tíyàn bá dè mara kádánwò tó ṣẹlẹ̀ síyàn tó ti dè mara kalẹ̀ tó ń fi yín prepare toró gbọ́kànlé pé àmọ́ tó àtàdánwò bá ti sọ̀kalẹ̀ téèyàn ní spiritual attack ó lè dè nǹkan mára kódà yàwá aisha tún yán kí nìyẹn lè dè mára mọ́ bẹ́ẹ̀ àkẹlẹ́ ọgbà hadith ìwà táwọn afáàládì sì tọ́pọ̀ kí nìyẹn lè dè kí nìyẹn ń dè mára ṣé alukurani ni ṣé kèéṣì ka alukurani ọ̀rọ̀ yìí wà generic òun ò tiẹ̀ wulẹ̀ specify ń ṣé alukurani ni àbí tó ń zikiri àmọ́ bí tọ́pọ̀lọpọ̀ mọ́ tu sí náà ní pété alukurani ni yàwá aisha ń sọ ìyàwó aisha ò sọ tẹ́lẹ̀ bọ̀ opinion kejì tá a wá rí lérí ọ̀rọ̀ yìí táwọn ní rárá rárá ẹ má jẹ́ nìkan ó dé nǹkan mára ẹ má jẹ́ kẹ́nìkan kan fi nǹkan kan sára kó bá jẹ́ alukur'ani kó bá jẹ́ azikiri kó bá jẹ́ àdúrà tó dáa ẹ má de nǹkan kan mara opinion kejì tó contrary sí ta wí látẹ̀ kan òun lo opinion tí wọ́n fi ti sọ́dọ̀ abdullahi ibn masaud àgbà nínú àwọn sahabi anabi radiyallahu ta'ala anhu opinion náà wọ́n fi ti sọ́dọ̀ ibrahim nakhai ibrahim ibn yazid nakhai ìkan nínú àwọn tábìín náà tó dé tó bá àwọn sahaba tó pọ̀ ní àwọn sahaba kọ̀ọ̀kan láyé ni Ibrahim ibnu Yazid Nakhai ẹgbà wa kan sì lọ́jẹ́ látọ̀dọ̀ Imamu Ahmed àwọn tó gbajúmọ̀ tó sọ yìí pé kẹ́nìkan kan má dé nǹkan kan mara kó bá jẹ́ alukur'ani kílẹ̀ rí wọn wọn ní ibnu Mas'ud radiyallahu ta'ala anhu wọn ni wọn gba àdìsí kan wá látọ̀dọ̀ rẹ̀ tó lá anabi sallallahu alayhi wa sallam kórìíra nǹkan mẹ́wàá kan anabi kórìíra nǹkan mẹ́wàá kan ó kórìíra ẹ̀ gan-an nígbà tí wọ́n ń dákọ̀ àwọn nǹkan mẹ́wẹ̀ẹ̀wá ẹja máa fókọ̀sì lédi ibi tá a fẹ́ lò nítorí àsìkò ó dákọ̀ tàn tàmá ìmùkéyàn ọmọ ẹ̀dè nǹkan mara ànábì kórè rẹ̀ gan imamu ahmadu gba hadisi náà wá imamu nasa'i gba hadisi náà wá abu dawudu náà gba hadisi náà wá hadisi yìí àwọn àfa àgbà aládìsí tí wọ́n ju èmi rẹ lọ nínú àgbọ́yé ẹ̀sìn wọ́n gbé yẹ̀ wò àwọn sì ló yẹ ká mọ̀ ẹ́ lọ́ọ́ bá ń jọ tọrọ bá dàrú àbá nàbìláyé àwọn náà bá aláyé àwọn àfáà tá a fẹ́ kóòtù yìí náà bá a láyé àmọ́ àwọn àsìkò wọn súnmọ́ àsìkò anabi sallallahu alayhi wa sallam advantage àti rí ìwádìí táwọn ò lè rí ṣe má kò sírú kéwù tá a lè mọ̀ ń sìn kò sírú kéwù tó mímọ́ àdìsí kan lè mọ̀ ń sìn tí ó rí bi lépa bá àwọn jahabi zatu nukọ́dù àwọn alákọ̀ọ́kọ́ wọn lá advantage àsìkò wọn lá advantage àwọn sources àwọn àwọn information hadith mi tí ò tiẹ̀ tà àwọn tíra hadith kan ti parẹ́ bíi musnadu bakẹ́ bakẹ́ bakẹ́ ibn makhlad àwọn masanidu ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ tó ti parẹ́ sọ́yìn ibn Khuzaymah sólùsù rẹ̀ ní tọ́tẹ̀ wá lọ́ọ́lé ni wọn tọ́dù rẹ̀ ìdá kan nínú mẹ́ta lọ́tẹ̀ wá lọ́ọ́lé ni. so àwọn ẹ̀gbà wa tó fẹsẹ̀ rinlẹ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ àwọn dá àmà lásìkò tí wọ́n ju anybody lọ tírú wọn bá ti sọ̀rọ̀ lérí hadith gbójú kúrò níbi tí ààrẹ yìí bá ń sọ. alimami Ali ibn al-Madini ó sọ pé hadith yìí ò fẹsẹ̀ rinlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ń bẹnu tíra tí mo kó tilẹ̀ kan ainlal wa ma'rifatu rijal Imam Ahmad alimami bukhari sultan muhaddithin òun náà sọnù tarikhul kabiri pé àdìsí yóò fẹsẹ̀ nílẹ̀ ẹgbẹ́jú ń bẹ̀ alimami lọ́nkẹ́lì tọkọdún afa òun náà sọ pé àdìsí yóò lálàáfíà ẹgbẹ́jú ń bẹ̀ ẹjẹ́ á lọ bí àdìsí kejì táwọn tó ní àlè dé alukurani mara rárárárá àṣìlè dé ntọ́ba jọmọ́ ọ̀rọ̀ azikiri gbogbo ntọ́ba ṣàjọmọ́ tá a sọ pé àlè dé mara yìí àdúrà tọ́ba dá títúmọ̀ rẹ̀ dá wọn láàlè dé mara àwọn tó sọ bẹ́ẹ̀ ẹja lọ gbé àwọn àdìsí mi tí wọ́n tún fi ṣẹ̀rí ẹja lọ gbé yẹ̀wò àdìsí Imran ibn Hussein àdìsí Imran ibn Hussein <clears throat> tánlá anabi sọ pé anabi rí arákùnrin kan tó de nǹkan mápá anabi ní kí ló ṣe ọ́ tó de nǹkan mápá ó ní minal wàhínà wàhínà ní yọ̀ ọ́n lẹ́nu àìsàn kan ni tí máa ń dààmú yẹn nu egungun tí bóyá ká pè ní lagunlagun àìsàn tí èṣà jíyàn gbádùn ààrẹ anabi ní nzẹ́ǹhà yọ́n tó de mápá yẹn fa innaha la taziduka illa wahnan nítorí kò ní nǹkan kan tí ó ṣe fún ọ ju pé yóò tún mú yóò tún kó ìkóṣúṣú àti àìsàn tí ń ṣe ọ̀hún ó pọ̀ sí lára ẹ ju ju bó ti wà lọ fa innaka máa gbọ́ o innaka nítorí ìwọ la ò mẹ́ta tó o bá kú wàhíyà alẹ́ ìka tí ń tó de mápá yìí ń bẹ lápá rẹ tó o lọ bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ lọ bọ́lọ̀ ń àfúlà ta àbàdà o tún jèrè o lè rèrè ọlọ́run jẹ yẹn kò lè wà náà tọba di nǹkan yìí má pálọ̀ bọ́lọ̀ nbẹ wọn là nàbì sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam wọn gba àdìsí yìí wá látọ̀dọ̀ sàbí ànàbì pàtàkì Imran ibn al-Husayn kápá agbábá ànàbì láyé agbẹ́ ọlẹ́nu ànàbì fúnra wa ni kọ̀bádà tani ó tuta tani ó gbọ́rọ̀ lẹ́nu ànàbì tí ó gbẹnu ànàbì sọ́hùn tí ó lóhun ọ̀tẹ́lẹ̀ bí ẹ bá ṣe kèfèrí èèyàn àbí mùnàfíkì èèyàn àmọ́ kì í ṣe gbogbo nǹkan bá ti lánàbì sọ ànàbì sọ iná làákàmọ́ sọ pé wọ́n lánàbì sọ kàlá ṣé tí wèrè bá déwájú rẹ̀ náà tó ń náà ní ànàbì sọ ọmọ ẹgbẹ́ ọlọ́ náà ni ọ wádìí ṣé tòótọ́ nípa ànábì sọ bẹ́ẹ̀ àbí ó sọ bẹ́ẹ̀ èyí kan ṣẹ̀sìn blindly nígbà tí Imran ibn al-Hussein tí wọ́n gbà á wá lọ́dọ̀ Imran ibn al-Hussein ń pọ́ sọ yìí ẹ jẹ́ àwádìí nígbà tá a fọ̀rọ̀ lọ àwọn mímọ́ pé ǹjẹ́ àdìsí yìí fẹsẹ̀ múlẹ̀ tòótọ́ wọ́n ní sẹ́ẹ̀rí ẹni tọ́gbà àdìsí yìí wá látọ̀dọ̀ Imran ibn al-Hussein pẹ̀lú gbogbo chéènì rẹ̀ gbogbo chéènì àdìsí yìí tẹ́ẹ̀rí pátápátá ó pàdé sọ́dọ̀ ẹnìkan tọ́gbà wá látọ̀dọ̀ Imran ibn al-Hussein ta ló ń tàn al-Imam al-Hasan al-Basri alimami hasan al-basiri tabi'in tó bá àwọn sahaba tó pọ̀ láyé tí wọn náà ti gbúrò rẹ̀ dáadáa dáadáa òun ló gbọ́ hadisi yìí ló lóun gbà wá lẹ́nu ọ̀dọ̀ imran ibn hussein imamu uh, hasan al-basiri lọ́dọ̀ àwọn afa aládìsí kò gbọ́ hadisi fún rẹ̀ lẹ́nu imran ibn hussein ọ̀rọ̀ tó gbajúmọ̀ ni lọ́dọ̀ àwọn aládìsí àwọn afa àgbà aládìsí tí ìwádìí wọn tó jinlẹ̀ tásìkò wọn dẹ̀ fún wọn ládvantage àti rí ìwádìí tí àwọn ò rí ṣe lásìkò yìí tásìkò wọn fún wọn nírú advantage bẹ́ẹ̀ àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ bíi yahya ibn sa'id al-qattan àti imamu ali ibn al-madini imamu ahmad sọ bẹ́ẹ̀ yahya ọmọ ma'inu sọ bẹ́ẹ̀ abu hatim razi sọ bẹ́ẹ̀ opinion wọn ni pé imara ẹ hasan al-basri kò gbọ́ hadith lẹ́nu ó bá aláyé o àmọ́ kò gbọ́ hadith kò gbọ́ kéwú lẹ́nu ẹ̀ hakimu naisa aburi àti imamu al àwọn lópinion míì pé ah, ó hadith lẹ́nu ẹ̀ pẹ̀tì kódà bó gbá díìsì lẹ́nu ẹ̀ Hasan al-Basri lọ́dọ̀ àwọn àfa aládìísì tẹ́lẹ̀ náà tó bá ṣe ánáánà ìyẹn ni pé tó bá lo an fi nareti hadisi pé an Imran ibn Hussein an ladaja wọn ni ẹ wá díẹ̀ dáadáa nítorí pé ó ṣeéṣe kó ṣe tẹ̀dílìs kí ni ń jẹ́ tẹ̀dílìs ẹjọ́ tó pọ̀ ní nínú ìmọ̀ hadisi tí mi ò ní fẹ́ kẹ́ni tí ò kéwú kọ́ wá fíìlì ń pa marginalize òun níbi àlàyé òun ní pé ṣe rí mọ́mú eh, Hasan al-Basri ó lè gbọ́ hadithi lápèjúwe jẹ́ ń fẹ́ra mi ṣàpèjúwe bàbá wa Shehu Kamal kọ́lọ́mù mọ́ṣá bá wa ṣàlékún kẹ́ wọn kọ́ bá wa kẹ́ wọn kọ́ bá wa gẹ̀ wọ́n mo bá wọn láyé kódà bí wọ́n ti dàgbà bọ́n ti dodo mo bá wọn ní ayé mo sì déwájú wọn rí lẹ́ẹ̀kan tí mo tẹ̀lé bàbá mi déwájú wọn rahimahullahu ta'ala tí n bá sọ fún yín nísìnyí pé yàtọ̀ sọ̀rọ̀ tán bá sọ nínú késẹ̀tì àbí wàásí òun pé ńjọ́ kan eh, bàbá wa eh, bàbá Shehu Kamalu Daniel Adabi kọ́lọ́mọ́ṣá bá wa kẹ́ wọn wọ́n sọ báyìí àbí nǹkan báyìí ṣẹlẹ̀ ń sojú wọn wá sọ báyìí gbogbo yóò mọ̀ wò pé ẹnu ta mo ti gbọ́ ṣé mo bá wọn ṣe ṣé mo bá wọn lò tó bẹ́ẹ̀ ni ẹ̀hẹ́n mo bá wọn láyé tòótọ́ àmọ́ kò túmọ̀ yìí pé mọ̀ á sọ́ra ò túmọ̀ yìí ti sọ́ọ̀lù ní gbogbo ìgbà ó lè jẹ́ sí pé ẹnu èèyàn kan mo ti gbọ́ tí yóò náà gbọ́ lẹ́nu èèyàn kan kódà lè kàyàn márùn láàrin yẹn tó sì jẹ́ pé èmi àti ẹni tí mo gbàdí ìsèwà látọ̀dọ̀ wọn ìyẹn bàbá Sheikh Kamal mo bá wọn láyé mọ̀ á sọ́ra ṣẹlẹ̀ lùkìyà tún ṣẹlẹ̀ tòun ti bẹ́ẹ̀ kò túmọ̀ pé gbogbo tí n bá ti ní wọ́n sọ iná lọ́wọ́ mọ̀tẹ́sìl ló fi jẹ́ pé ń tọ́kọ́ níbi ìmọ̀ àdìsí yẹn kí wọ́n tà sọ́là sànádùhù kò garanti ìtìsọ́lù gbogbo gbà nkìtọ́ wọn ò sì garanti dọ́àfù gbogbo gbà argument tọ́pọ̀ ni nínú elmul hadith ló fi fa tí ìtìláfù fi wà ń bi marosilu ṣáàlì gba marosil hasanul basri ẹ lè gba marosilu rẹ ala sahih ala rajih minal qawl lọ́dọ̀ àwọn afa aladis ọfà kí àdìsí yìí ní problem ẹlẹ́ẹ̀kejì iṣu ẹni tó dẹ̀ gbà wá látọ̀dọ̀ rẹ̀ bí tàdísì tí ó gbà wá pẹ̀lú anana tó ní Imam Hasan al-Basri ní hadathana Imran ìyẹn ni kò fetí ara ẹ̀ gbọ́ lẹ́nu Imran ẹni ìyẹn lẹ̀ Mubarak ibn Fadala àwọn afa aládìsí dán afa hadithi riwaya tiẹ̀ àwọn tó tún wá gba àdìsí iṣu míì tí ń bẹnu àdìsí yìí ni pé àwọn tó gbà wá látọ̀dọ̀ Imam Hasan al àwọn tó pọ̀jù tó gbà wá látọ̀dọ̀ rẹ̀ Imran ibn Hussein sàbí anabi pàtàkì níṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí kì í ṣe anabi sallallahu alayhi wa sallam yẹn ni pé mọ̀kúfù tí mo sọ lẹ́ẹ̀kan ní hadisi yìí kì í ṣe marfun yẹn ni pé òun ló rẹ́ nìkan tó de nǹkan sàbí yẹn ló rẹ́ nìkan tó de nǹkan mọ́pá tó wá ń bi pé kí ni ṣe tó de nǹkan mọ́pá ó ní àìsàn lagunlagun ní yọ̀ ní ẹnu lọ́wọ́ ní jáǹtó de mọ́pá yìí tọ́ ọ bá já ẹ̀ tọ́ ọ bá kú lérí rẹ̀ tí kinní wà lápá rẹ̀ mọ́ àfúláhàtà abadan àjèrè tó bá lọ bọ́ lọ́n bẹ́ẹ̀ so wọ́n ní sàábé yẹn ni ó rí kinní yìí lápé yẹn kì í ṣànábì lórí lápé yẹn tànábì wa make statement yẹn statement sàábé ni ìyàtọ̀ tó dẹ̀ lágbára níbẹ̀ láàrin ọ̀rọ̀ tí sàábé àtànábì bá sọ ọ̀rọ̀ tànábì bá sọ wáyé ni ọlọ́run ní ń fọ̀rọ̀ ránṣẹ́ sí ìyàtọ̀ gédégbé níbẹ̀ láàrin ẹni tọ́lọ́run fọ̀rọ̀ ránṣẹ́ sí àti ẹni tọ́lọ́run fọ̀rọ̀ ránṣẹ́ sí so ntọ́jà mọ́mú tẹ̀lé wa ni pé kó o lè mọ bẹ́sìsì tó fẹ́ dúró lé lérí kó o tó lè sọ pé òkírun lẹ́yìn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ bẹ́sìsì tó fẹ́ dúró lérí kó tó lè sọ pé òní fọmọ fún lágbájá ẹlẹ́bọ ni wọ́n ní kí ló dé wọ́n ní ń de tíra ó gbé tíra kọ ẹnu ọ̀nà lé ẹnu ọ̀nà lé rẹ̀ kó lè mọ tó dúró lérí pé ṣó actually mọ tó ń ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gba hadith yìí wá látọ̀dọ̀ tí narration tí wọ́n dọ́dọ̀ Hasanul Basri àwọn ní Hasanul Basri sọ ni pé ìṣẹ̀lẹ̀ yìí Imran ibn Hussein ló ṣẹlẹ̀ sí ẹ jẹ́ àkọ́kọ́ gbójú ń bi pé Hasanul Basri kò kò gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Imran ibn Hussein ó dín dín nǹkan tó ọ̀hún iṣu ńláńlá ni káti àsùnwòn kọ́gbọ́ náà ní tí wọ́n tún ló fẹsẹ̀ rìn lẹ̀ tọ́sọ ní pé Imran ibn Hussein ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí ìyẹn riwaya yẹn ní bẹ lọ́dọ̀ mam ẹ ẹ inú musonaf abdulrasaq sọnaani tọdọ àwọn alátọdọ afáàrẹ mamaru ọmọ rashid ẹgbàá yìí náà ní bẹ lọ́dọ̀ abubakar ibn abi sheba tẹsí pé ẹ máa ra àwọn ẹlẹgbàá wa bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mamaru yunus ibn ọbẹdìlá àti mansur ibn zadan táwọn sọ pé ntí hasan al-basiri sọ òun ni pé imran ibn hussein ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ìyẹn ni pé tá a bá ti àlàfáàdì pé a fẹ́ gba làbáàrì yìí adójúkúrò ń bi pé Imran ibn eh, Hussein àti Hasan al-Basri ó pàdé Hasan al-Basri ó kọ ní kọ̀kẹ́kọ̀ọ́ lọ́dún ẹ̀ tá a bá dójúkúrò ń bẹ̀ tá a ti àsùnmù kọ̀kẹ́kọ̀ọ́ lọ́dún ẹ̀ náà in tí wọ́n ní ó ṣẹlẹ̀ nínú hadisi ni pé sàábé ló sọ̀rọ̀ kì í sànàbí hadisi mìíràn táwọn tó ní àlè dẹ́tíra rárá tí wọ́n tún fi ṣẹ̀rí òun ni hadisi tó gbajúmọ̀ hadisi wọn kú bọ́ ọmọ Amir sàábì ànábì pàtàkì tí wọ́n lọ sọ pé òun gbé lẹ́nu ànábì tó sọ pé man ta'allaqa tamimatan gbogbo ẹni tó bá de nǹkan mọ́ ara ó fi kọ́rùn ó fi kọ́pá ó ju àpò kí wọ́n sáà ní kíkiní ìmọ̀ wà lára rẹ̀ àbí wọ́n e, fàlà atamallahu lahu ntí ń fẹ́ kọ́lọ́hún ó ṣe yọrí fóun látara kíní yẹn ọlọ́hún ò ní jọ yọrí fún ìpìlẹ̀ ànábì sẹ́yìn wa man ta'allaqa wádìí àtàn ntàn pè wádìí àní kíní bíi owó ẹyọ tí yorùbá máa fi sí ẹnpẹ àwọn olóṣà yorùbá máa bá wọṣọ ògùn ẹ máa rówó ẹyọ tí yọ pọ̀ ń bẹ etí odò ni àti máa mú kíní ẹ bíi bí ìṣàwùrọ àbí kíní kan máa ná lówó wọn máa fi ń ṣòwò láyé jọ̀njọ̀n máa tóbi létí odò báyìí náà ń pè ní wádìí hàn ẹ ní kánẹ́bí náà tó dé àwọn kan máa dé mara ní ilẹ̀ Lárúbáwá tán gbà pé táwọn bá ti dé mara gbogbo ẹlẹ́yin ojú burúkú kan ò lè wo àwọn kó mu jẹbi kò tiẹ̀ lè rí kò lè ráwọn fi ṣe nǹkan so ànábì ni máa ń ta alákọ̀wádìí nkó wọn lànàbì ni ẹni tó bá de kinní yẹn mara fàlà wàdà Allahu lahu àìsàn tó fẹ́ kọ́ lọ́hún ti torí ẹ̀ báwọn jájú lẹ̀ lára kinní yẹn ọlọ́hún ò ní jájú lẹ̀ Imam Ahmad ló gbà hadithi náà wá hadithi náà nínú ẹgbàá wẹ́ẹ̀ wọ́n pẹ́ nìkan ní Mishrah ibn Hahan òun lọ́lọ́hún gba hadithi yìí wá lọ́lọ́hún gbọ́ lẹ́nu sàhábé yìí ti ń jẹ́ Uqbatu ibn Amir Mishrah hubnu Hahan yìí Yahya ọmọ màáyìn wà sákọ̀ rẹ̀ pé fíkọ̀ àmọ́ àwọn afa aládìsí míì tún lópinion míì nípa ẹbí bazar òun ní sọdúkù ni òun gẹ́gẹ́ ó narètì ọ̀rọ̀ tí yáyọ ọmọ màáyìn sọ wá ní wàlẹ isabidak kọdẹ rí bẹ́ẹ̀ o mishra ibn ha'anu yìí ò ṣeé pè ní fíkọ báyẹn sọdúkù lòun ó pè ń tòun ẹni tí wọn bá ń pè ń sọdúkù àdìsí tó bá gbà wá ẹgbẹ ẹgbẹ kan báyìí ẹ lè fọ gbogbo ọwọ́ jù inú ẹ sì lè gbé parí òun là ń pè ní alhadisu hasan ìran rí àdìsí mi tó lè sọ̀pọ́tì rẹ̀ yóò fún ní ẹ eh, yóò kàn án lápá yóò fún ní páwà alhadisu dọ́ọ̀lá alhassan òun ni pé awo awo chain ẹ̀ abẹ́ nìkan ń bẹ̀ tá a lè fura sí pé mọ́ purọ́ mà nábì àbí tí wọ́n ti kẹ́fìn ẹ̀rọ sí pé mọ́ purọ́ mà nábì àárín bẹ̀ so ìsinádùn yẹn ó pure from that perspective chain yẹn pure from that pa, eh, pa, pa, perspective perspective mi ta tún fi wò ó ni pé àwa wẹ́ni tó wá ṣe dọ̀ọ́yìn ṣẹ̀ṣẹ̀dí tó dán á fi ń bẹ̀ tádìsì rí o tiẹ̀ ṣe wò rárá rárá àtúrí ń ẹnu ń pa kàn ara nìkan ọ̀rọ̀ rẹ̀ máa ń dàrú àbó ti jarán àbó jarán nígbà kan ní inú ìgbésí ayé rẹ̀ àwa mọ̀ sádìsì yìí ṣé kó tó jarán ni wọ́n gbà wá ni àbí lẹ́yìn tí ń jarán ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ àbó ṣe tẹ̀dí abẹ́nìkan tá a mọ̀ pẹ̀lú tẹ̀dílísì àwa mọ̀ ṣó ṣe tẹ̀dílísì ń bí ẹ ẹ ṣé eléyìí wà mọ̀ tẹ́sùlù àbí ọ̀wà mọ̀ nítorí àwọn reason yẹn náà fi mọ̀ categorize àdìsì gẹ́gẹ́ bí hasan so àdìsì tí sọ̀dúnkù báyìí bá gbà wá kì í ṣe àdìsì tó lè gbé parí nìtúmọ̀ ibnu hibban náà sọ pé bẹ́ẹ̀ ni mishrahu ibnu ha'an nínú tírà rẹ̀ majruhin ó sọ pé mishrahu ibnu ha'an yukhalifu thiqat ìmọ̀ takò àwọn tó bá tádìsí wọn bá wà rí láìbù dáadáa ìyẹn náà nínú ayélujára tí máa ṣẹlẹ̀ sáwọn àfa aládìsí ni torí níta fi mọ́ mẹ́ni tádìsí rẹ̀ wà rí láìbù dáadáa ni pé ẹ gbé àdìsí gbogbo àwọn àdìsí tó bá gbà wá ẹ wàá gbé wọn sẹgbẹ àdìsí àwọn tí àwọn ẹlòmí táwọn náà kéwú lọ́dọ̀ the same person èmi kéwú lọ́dọ̀ bàbá mi àwọn ọmọ kéwú mi náà kéwú lọ́dọ̀ bàbá mi èmi wá sọ pé níjọ́ kan bàbá mi sọ báyìí àwọn ọmọ kéwú yòókù ń sọ pé n tí wọ́n sọ ní ọ wá takora wọn ẹ wá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn tí tèmi bá ti tako tiwọn majority lẹ́ fọ́lù ẹ̀ ju tèmi nù so tó bá ti wá tó bá ti wá tí tí n bá ń bẹ ń kàtígórì kàtígórì yẹn wọ́n mọ̀ pé mi ní síkọ̀ tó ń rúbà mà wáhìm síkọ̀ ni mí àmọ́ mo lè ṣe wáhàmù irú ẹ̀ṣẹ̀lẹ̀ sí mọ́ mọ́lì kò ṣẹlẹ̀ sáwọn àgbààgbà fáàlà dìísì náà àmọ́ nígbà tí kinní yẹn bá ti ń di lemọ́lemọ́ tẹ́rí pé dódòdó àwọn ọmọ kéwú ọmọ sọ míì tí wọ́n dẹ̀ kéwú lọ́dọ̀ bàbá mi èmi ọmọ sọ míì tí ó tako tiwọn tí ń bá ti ń di lemọ́lemọ́ wọn ni lágbájá fúlànù yerwil manakir àwọn àdìsí rẹ̀ múnkàrú níbi mọ́ tako tàwọn thikot tó bá ti di pé ó tún sì jù bẹ́ẹ̀ lọ́wọ́ ni maturukul hadith ẹjọ́ àdìsí rẹ̀ nù ẹ má bójú so ni mọ́mú ibùdó ìbánu sọ ń bí pé yukhalifu thikot àwọn àdìsí rẹ̀ mọ́ tako àwọn àdìsí àwọn ẹlòmíì tó wà rí láìbù láàyò kùbà lòun tiẹ̀ ní ẹ mọ́gbà díìsì rẹ̀ rárá ìdàtàfà ràdà nígbà tóun nìkan bá dá díìsì gbà wá so àwọn míì ní hàn ah, àlè tó bá dàdí ìsìgbà wa ẹ pè ń sọdúkù gẹ́gẹ́ bí bazaru ṣe pé so kí mo fẹ́ lò ní pé òun nìkan ló dàdí sí ìgbà wa musharahu ibn hahan ló dá àgbà wa látọ̀dọ̀ onkuba ibn amir ìdá àgbà wa tó jẹ́ pé òun nìkan ló dá àgbà wa hàn kò jẹ́ ká díìsì yìí ó ní agbára tó tó bẹ́ẹ̀ kì àdìsí mìíràn tán tún gbà wá látọ̀dọ̀ nkúbátú ibn amir sàbí anabi pàtàkì tó gbé ilẹ̀ cairo ilẹ̀ egypt òní kí wọ́n lá anabi sallallahu alayhi wa sallam àwọn mẹ́wàá kan wá bá anabi tí wọ́n wá gba islam wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ hàn wọ́n fa anabi ládéhùn nkí a máa gbọ́rọ̀ sí ọ lẹ́nu a máa tẹ̀lé tọlọ a máa tẹ̀lé tànàbì anabi wa bá èèyàn mẹ́sàn ṣe bẹ́ẹ̀ hàn nínú wọn ó wá ku èèyàn kan tànàbì ọba ṣe bẹ́ẹ̀ hàn ǹjẹ́ kí ló tó fẹ́ ní ilẹ̀ tó dáa sí anabi ní inna alayhi tamimatan ó de nǹkan mara amúmiri ìpele ìdè nǹkan mara bó ti bóyá bóyá ó sì dé tó hàn síta àbó dé sínú lọ́lọ́run fi hàn nábì pé ó de nǹkan mara lárakùnrin yẹn fa adikala yadahu lọ́ba tọwọ́ bọ ara lẹ́ẹ̀kan náà fàkọ̀tán àhà lọ́ba já kínní yẹn kó lè ra ànábì bá ṣe bí hàn lànà wa ni mímọ̀ntì yẹn lànàbì sọ pé mọ́nà alakọ̀tẹ̀ mímọ̀tàn ẹni bá ti de nǹkan mara fàkọ́dé àṣàràkà ń tọ̀hún ti ṣẹbọ sọ́lọ̀ Imamu Ahmadu ló gbà hadith náà wá àdìsí òun náà nígbà tá a fọ̀rọ̀ lọ àwọn àfa aládìsí pé kílẹ̀ rí sí a rí i pé Yazid ibn Abi Mansur òun nìkan lọ́dá díìsì yìí gbà wá kì í sì ṣe nìkan tí orílẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ ń pa hadisi gbígbà wá lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afa aládìsí Abu Hatim Razi ní lába sàbíhì Ibn Hajar al-Asqalani ní lába sàbíhì yẹn nípa díìsì tó bá gbà wá ẹ fi sí kàtígórì tá a sọ lẹ́ẹ̀kan pé Hasan ẹ ẹ ẹ ẹ ẹ mọ́ jù ú nù pàápàá ẹ̀ẹ́mẹ́jù nù ẹ sì dì í mú ná ẹ ó lè má lẹ́ran nù bẹ̀tẹ̀ egungun yẹn náà ó ṣeéṣe kí bọ́gọ́ wà nbẹ ẹ kàn fọwọ́ kan dì í mú bẹ́ẹ̀ nítorí pé ní alhadisul hasan èdè tó fúyẹ́ tá a lè fi ṣàlàyé rẹ̀ nù. òun nìkan ló dá àgbà wa andukhain látọ̀dọ̀ dukhain àwọn kan sì ní dẹ̀kínú hajari dẹ̀kínú hajari nìkan náà ló tún dá àgbà wa látọ̀dọ̀ nkúbátubùnà amir tí àdágbà wa bẹ́ẹ̀ bá ti ń wà ìmọ̀ fu àwọn afáàládìsì lára especially tó bá ti jẹ́ látọ̀dọ̀ àwọn tí wọn kì í gba àdìsí púpọ̀ wá tí wọ́n ń dá àdìsí gbà wá pé sàábẹ̀ yìí adúrú àwọn ọmọ kéwú tó ní ní ilẹ̀ Cairo ilẹ̀ ilẹ̀ Egypt kọ̀ wá sẹ́ni tó gbà àdìsí lẹ́nu àfiwọ́ nìkan àsopè ọ sínú yàrá fún ọ ládìsí ànábì ni <laughs> ìwọ náà tún ìwọ náà tún wá deliver àdìsí yóò tún wá jẹ́ èèyàn kan péré lórí igbó lẹ́nu rẹ so ara mọ̀ náà ni alhadisu alhasan bẹ́ẹ̀ náà ni hadisu Abdullahi ibn Ukaym náà tún jẹ́rìí tí wọ́n fi ṣẹ̀rí pé àníkọ̀ yẹ ká de nǹkan mára sàbí anabi pàtàkì tí ń jẹ́ abdullahi ibn okeem tó ní sami'tu nabiya sallallahu alayhi wa sallam mo gbọ́ báyìí lẹ́nu anabi tó ní man ta'allaqa shay'an ẹni bá dé nǹkan tó gbé nǹkan kọ́rùn tó dé má pa wúkìlà ilayhi ọlọ́run ọ̀dàdà kìíní yẹn pé ṣé o ti lẹ́lòmíì tí ọmọ protect rẹ lẹ́yìn ọlọ́run ọ̀dọ́wọ́ wa àti nǹkan tó dé mara ọlọ́run ò ní mójútó mọ́ yọ dáadáa tó dé mara mọ́mú Tirmizi gba hadithi náà wa. Abu Hatim ar Abu Zur'a imamu tirmidhi ni la yasihu li abdullahi sama mina nabi abdullahi ibn okeem sahabi anabi kò gba disi lẹ́nu anabi ntọrọ ọmọ kékeré jọjọ ní njọta anabi ń bẹ láyé ọmọ kékeré jọjọ tí ò lè dá ọ̀rọ̀ gbọ́ lẹ́nu anabi ni ntọ́sí wíńbi àdìsí ni pé sẹ̀mí ẹ̀ tù mọ́ gbọ́ kálọ́ ní àní nàbí yìí àní bóyá gbọ́ lẹ́nu àgbàlagbà sàábì kan ní ọ̀dà kọ́ tó ṣe àná so ní mo fi ti ara mi gbọ́ lẹ́nu ànábì lówìí ìyẹn já kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wa ni pé ni hadisi yìí gẹ́gẹ́ muhammadu ibn abdulrahman ibn abi layla ń bẹ́ẹ̀ hadith rẹ̀ ò ṣe é gbà sẹ́yìn ul hifzi ni ọfà tádìsì yìí fi jádìsì tọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà nínú ẹ̀rí àwọn tó sọ pé aláàgbọ́dọ̀ dé nǹkan mára òun ni hadith tó gbajúmọ̀ jù òun sì lọ gbajúmọ̀ tí kálukú máa kó ti ju ibn mas'ud tó ní inna ruqa wa tamaima wa tiwalata shirk hadisi náà imam ahmad gbà wá ibn majah gbà wá Abu Dawud gbà wá àwọn afa aládìsí tọ́pọ̀ wọn gbà wá pé inna rúkọ wà tàmá ìmọ̀ wà tẹ́ ẹ bá ń fura ẹ̀rì kiri do àdìsí táwọn kò tì látàárọ̀ Bukhari àti Muslim ọgbà kankan wá ń bẹ̀ làwọn afa aládìsí fi máa ń sọ fún wọn pé jájá ọ sí nǹkan kan àdìsí bá rí i pé tùmọ̀ rẹ̀ tóbi gan Imam Bukhari ọ̀wá gbà wá <laughs> Muslim ọ̀gbà wá fi pé ó lé wọn pé kò lè di sọ̀híhù ó lè jẹ́ sọ̀híhù tó bá wá díẹ̀ dáadáa o àmọ́ kó question mark tó pọ̀ síbẹ̀ wá díẹ̀ kó wá dìbò nkankan bẹ lára àdìsí yẹn tó mú ìmámù méjèèjì yẹn jù ú nù tí wọn ò fi fi sínú tírà wọn fura dáadáa sí especially tí mọ̀mọ́ Málíkì náà bá gbà wá kò sí kò nípìlẹ̀ nu Muwatta kò nípìlẹ̀ nu Bukhari àti Muslim kó question mark síwájú àdìsí yẹn dáadáa kó tó tẹ́wọ́ gbà torí àwọn àdìsí tó lẹ́ran létí ju àwọn mọ̀mù yẹn ti ṣàwọn lẹ̀ tó lẹ́ran létí ju <laughs> wọ́n ti ṣàwọn lẹ̀ ìyókù tí ó bá kù tó lẹ́ran kéékèèké nú ó kéré gan-an táwọn ìyókù pín mara wọn lọ́wọ́. àdìsí ibn Mas'ud yìí àwọn tó gbà wá lọ́dọ̀ rẹ̀ ń lọ bíi mẹ́ta Yahya ibn al-Jazzar Yahya al-Jazzar ọgbà àdìsí wá tiẹ̀ sí lọ́gbàjúmọ̀ jù lọ́fà àtẹ́sí pé àwọn afá aládìsí hasanu ni wọ́n pe àdìsí lẹ́yìn ìwádìí tó pọ̀ lórí ẹ̀ Yahya al-Jazzaru òun ọ̀gbọ́ ọ̀rọ̀ lẹ́nu abdullahi ibn masoud fún rẹ̀ ó ní àdìsí yìí òun gbà lẹ́nu ẹnìkan ibn akhi zainab ọmọ ọmọ ìyá zainab zainab yẹn ń jẹ́ ìyàwó fún abdullahi ibn masoud kíso hadisi ni kí abdullahi ibn masoud wọ yàrá abdullahi ibn masoud wọ yàrá ńjọ́ kan arábìnrin kan wà ń bẹ ìyá àgbàlagbà ni ló bá sásá bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì abdullahi ibn masoud yóò rí abdullahi ibn masoud wá rí ìyàwó rẹ̀ zainab wọ́n bí ìyàwó rẹ̀ pé kí ni tó arábìnrin àgbàlagbà tó sá sábẹ́ bẹ́ẹ̀dì yẹn ní ń bá ìyàwó rẹ̀ de nǹkan pa ìyàwó ní ń fáwọn èèyàn rìpọ́tù pé arábìnrin kan wà pẹ̀lú òun tí ń bá òun dé pé bí ọkọ òun ṣe fẹ́ wọlé báyìí àyà òun sá sábẹ́ bẹ́ẹ̀dì lẹ́ẹ̀kan náà pé ọkọ wọn ò gbọdọ̀ káwọn ọmọdé ń táwọn ń ṣe yìí èyí tí wọ́n ń bẹ àwọn àbí lọ́rùn òun ò tí ì lára ó ní ìyá kan ló bá mi dè é fún eh, ó ṣàjẹ́ bí ó ń dè tí wọ́n fi ń wá ìṣọ́hómọ́ra ń da ìyàwó rẹ̀ láàmú náà mọ́rántí ìyẹn ni pé àìsàn àìsàn tán pè ní hómọ́ra bí kòkòrò ní tó dìde sí yàn lára dódó bí ó dáná jẹ tí ó pọ̀ gan ó ní hómọ́ra ń da láàmú ni ìyá yẹn bá mi dè é pé mọ́ ṣoògùn hómọ́ra tí yẹn bá ti dè é mọ́ra ní Ibn Mas'ud bá bínú lọ já nǹkan ọ̀hún kí ah, ẹ mọ̀ ṣẹbọ ẹ eh, ẹ eh, inna ruka wa tama ima wa tiwa lata shirk gbogbo ntọ́ bá ti jẹmọ́ ọ̀fọ̀ gbogbo ntọ́ àbá ti fọ̀ lẹ́nu rúkọ gbogbo ntọ́ àbá ti fọ̀ lẹ́nu nínú èdè tán fi máa ṣèwòsàn fún nǹkan náà ń pè ní rúkìá èdè tá a bá fọ̀ jáde fi ṣèwòsàn bóyá a fi poró ejò a fi poró àkèké nínú àwọn èdè ẹnu tá a máa ń fọ̀ jáde e yorùbá tó sì ṣe déédéé rẹ̀ ńlẹ̀ yorùbá náà ní ká pè lọ́fọ̀ torí rúkìá náà wọ́n ń pè tó jẹ́ tẹbọ ká anabi náà tó dé anabi ò dẹ yíyé dé padà kó nítorí kọ́ mọ́ bá dàrú mọ́ tẹbọ ẹ má jà pé rúkìá mọ́ náà là anabi náà kọ́ntínú láti mọ̀ pé so a lè kọ́ntínú láti mọ̀ pé tilẹ̀ yorùbá náà ńjọ́ tí ọba lẹ́bọ nú ká mọ̀ pé lọ́fọ̀ torí nítan bá ti ń fọ̀ jáde ńlẹ̀ yorùbá náà ní jọ́fọ̀ so wọn la anabi ní ẹnà rúkọ dúdú tó bá ti jọmọ́ fọ̀ wà tàmá mara gbogbo ẹ̀ pátápátá wà tiwàlátà àtògùn fẹ́ tóbìnrin máa ń oògùn ìfẹ́ tóbìnrin máa ń ṣe sọ́kọ pé kí ọkọ mi ó lè fẹ́ràn mi kó má gbádùn obìnrin mi má tó yàtọ̀ sí mi nìkan pé bóyá nípasẹ̀ àjọṣepọ̀ kí obìnrin mi má dùn ní ojú ẹ̀ mọ́ gbogbo obìnrin tó bá rí kó máa dàbí igi lójú ẹ̀ tí Yorùbá máa pè ní bóyá àmúdó àwọn Haúsá lè máa pè ní káyámátá gbogbo tí wọ́n ṣá máa táwọn obìnrin máa ṣe ní kíní sára yẹn oògùn sára Ibn Mas'ud ní gbogbo ẹ̀ pátá ṣírkù ní ẹbọ ni. Eh, níjọ́ náà lọ́sọ̀ àdìsí wọn wọn á ní Zainabu abu ẹ̀gbọ́n rẹ̀ àbí kápẹ́ lábúrò rẹ̀ tóun jọkùnrin ọmọ àbúrò rẹ̀ ọkùnrin wọn dáko ń tòun ẹnìkan mọ irú èèyàn tó jẹ́ ṣé sàbí lòun ni àbí tábìín ni kò ohun àṣàdáyẹn rí ẹ̀kọ́ sí sẹ́ni tọ́mọ̀ ọ̀dọ̀ rẹ̀ wọ́n ti gba àdìsí yìí wá so àìmẹ́ni tó jẹ́ yẹn ó jẹ́ kí àdìsí yìí ní iṣu lọ́dọ̀ àwọn afáàlà àdìsí pé jahala ibnu akhi Zainab ọmọ ìyá Zainab tí Yahya al-Jazari lòun ti gbọ́ àdìsí ó ṣàkóbá fún hadisi kò jẹ́ ká lílì lè pè é ní hadisun sahih. ẹlẹ́ẹ̀kejì àwọn ẹgbẹ́ wa míì tó tú wá wá tádìsì yìí bá wá lọ sọ́dọ̀ ibnu Mas'ud látọ̀dọ̀ Ibrahim ibn Yazid an-Nakha'i àbí Abu Ubaida tóun jọmọ bíbí ibnu Mas'ud àmọ́ ọmọ kékeré ni wọ́n ní eléyìí wọn wá ń kọ́ iṣu táwọn yẹn náà ní nínú àwọn ẹgbẹ́ wa wọ̀nyí tí wọ́n ní ni pé Ibrahim ibn Yazid an-Nakha'i ó lákòólé kan fíkìwù ibnu Mas'ud tó tọ́ àmọ́ kò kọba bá ibnu Mas'udi ó bá àwọn sàábé mi láyé àmọ́ Abdullahi ibnu Mas'udi ó bá ọmọ ni ẹnu wa lọ́lọ́tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ àwọn leri aládìs lérí Ibrahim ibnu Yazid na nakhai kí náà ń pè ní mursalu ní pé kò sọ mo ti baba Adam láti <laughs> kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn n tí sọ pé Sheikh sọ baba mi ẹ̀yin náà ó ti mọ̀ ẹ́ ti fura mọ̀ bẹ́ẹ̀ pé n tó súnmọ́ jù nìyẹn màrọ̀ sílùú wọn máa perú hadith bẹ́ẹ̀ tí wọ́n kàn ní Sheikh Adam sọ pé ẹ ti mọ̀ pé mursalu ni màrọ̀ sílùú Abdullahi ibn Ibrahim ibn Yazid nàkàyàn a máa wá dàrí yẹn jiyàn lọ́dọ̀ àwọn afa aládìsí nítorí statement kan tán ló mẹ́kì ńjọ kan Amash kọ́ ni ni wọn ló sọ fún un pé gbogbo hadith ibn Mas'ud tó bá ń fún wa asnid afẹ́kọ̀ọ́ máa sọ ẹni tó bá gbọ́ lẹ́nu ẹ̀kọ́ máa sọ fún wa ó ní màá máa sọ fún yín tó bá jẹ́ pẹ́ẹ́nu ẹnìkan mo ti gbọ́ àmọ́ tí n bá gbọ́ lẹ́nu ẹni tó bá ti ju ẹnìkan lọ méjì mẹ́ta kò ní ìdí kí n dáko ẹni tí mo gbọ́ lẹ́nu ẹ̀ fún yín mọ́ màá máa sọ direct pé èbè màsán ó di lọ́sọ torí ó ti wà confam di kọ́ ó ti kọjá ní tí mo gbọ́ lẹ́nu ẹnìkan ẹni méjì ẹni mẹ́ta so wọ́n ní nítorí statement yìí gbogbo àdìsí tẹ́ bá rí tí bí Ibrahim ibn Yazid Nakha'i bá gbà wá tí ó bá ti dáko ẹnu ẹni tó ti gbọ́ pé ẹnu ẹni tí mo ti gbọ́ pé Ibn Mas'ud sọ pé báyìí tí ọba ti dá kọ síbẹ̀ ajásí pọ́ gbọ́ lẹ́nu ẹ̀hún kìí ṣe méjì kìí ṣe mẹ́ta nù bóyá gbọ́ lẹ́nu ẹni tọ́ṣà ti ju ẹnìkan lọ. so nítorí ẹ ọ̀rọ̀ nítorí statement yẹn ọ̀fà táwọn afa aládìsí kan fi máa ń tà sáhálà lérí màrọ̀ sílùú Ibrahim ibn Yazid Nakha'i pé hmm, ẹ mọ̀ gbà á bẹ́ẹ̀ nígbà tó ti ní èyí tóun bá ti là á mọ́lẹ̀ pé bí mo sìn ó di sọ tóun wulẹ̀ dákọ ẹnu ẹni tóun ti gbọ́ hmm, ajásí pé òun ti gbọ́ lẹ́nu èèyàn méjì mẹ́ta nù so nítorí statement yẹn làwọn kan fi máa ń tà wá sáà níbi قبول مراسيل ابن يزيد ibrahim ابن يزيد an ب bí ابن عبد البر bar tọ́sọ́n تمهيد muqaddima tamhidu rẹ̀ àtàwọn afa aládìsí mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ̀tẹ̀ àwọn afa aládìsí mi l'opinion mi pè rárá ó ṣeéṣe kó ẹ́sì pé ìtọ́sọ fún amọ̀ṣù yẹn amọ̀ṣù nìkan ló mẹ́ni pé ntí n bá ti sọ fún ọ pé eh, eh, abdullahi ibn Mas'ud ó di sọ ó ṣeéṣe kó ẹ́sì pé amọ̀ṣù nìkan ló mẹ́ni kọ́mọ̀ mẹ́ni pé generally bóun ṣe máa ṣe nìyẹn so àwọn ẹ̀tìmọ̀látù mi ìtukù ń bẹ tá a fi gbọdọ̀ generalize ẹ̀ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì tí Ubaydullah ọmọ bíbí inú Abdullahi ibn Mas'ud tóun náà tún gbà wá ọmọ bíbí inú ẹ̀ ó ṣàyẹ̀ kó rí bàbá rẹ̀ tán àmọ́ kéré ń jọ bàbá rẹ̀ kú ó kéré gan kò dádìí sì gbà wá látọ̀dọ̀ bàbá so ohun tó bá sọ ń pa bàbá rẹ̀ ọgbọ́ lẹ́nu bóyá àwọn ẹ̀gbọ́n àbí kọ́ gbọ́ lẹ́nu ẹja sọ pé àwọn ọmọ kéwù bàbá rẹ̀ ẹnu wọn ló ti gbọ́ wọ́n ní ẹ ká lè trust rẹ̀ ṣe bọ́ ọmọ rẹ̀ ni bí ó gbọ́ lẹ́nu ẹ̀ direct náà kò ní gbẹ̀gbẹ̀kúgbọ̀ ń pa bàbá rẹ̀ so wọ́n ní the fact pé nkìtọ́ òun bẹ́ẹ̀ yẹn sì ṣẹ́kù bẹ́ẹ̀ tá a bá bojú wo tá a bojú àánú wo hadith yìí tá a tà sáhálà ń bẹ̀ á pè ní hasan tá a bá túrọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ jù la lè pè ní sọ̀hẹ́ yẹn hadith yìí ntọ́jáde ojú àlàyé yìí wá ní pé kó o lè rí i pé hadith yìí lè sàbìdàk gbogbo hadith tàmáìmù tọ́ wá yìí gbogbo ẹ̀ náà la mention yìí àwọn hadith yẹn kò sí ìtòrẹ́sẹ̀ méjèèjì dùn lẹ́ báyìí èyí tó fẹsẹ̀ kan dúró àbí ìtọ́rọ̀ gbọ̀kú àbí ìtì so ẹrù tó ti dìrù àwọn àdìsí yẹn ti pọ̀ jù n tà ń sọ nìyẹn ó ti di ẹrù tó ju ẹsẹ̀ tán fi dúró ó ti dì í wọn lérí ó ti di ní kírun lẹ́yìn àwọn èèyàn nítorí wọn mọ́. ẹgbẹ́ àtàgbà alátọ̀dọ̀ Ibrahim ibn Yazid Nakha'i tá a láàlè bojú alẹ́ fojú fò ìyẹn àìsàn tí ń bẹ ń bẹ alẹ́ fojú fún àìsàn ń bẹ níbi tí àbúwọ̀n bẹ́ẹ̀ dà yìí ẹgbàá wá àwọn méjèèjì yìí ẹgbà wa wọn sọ pé ṣẹlẹ̀ yìí eh, ebi masiyudi ló ní statement yìí pé ẹbọ ni gbogbo nǹkan bá ń dè mara kì í ṣànẹ́bì lónìí mọ̀ọ́kùfù ni kì í ṣe màrúfún ẹ má gbàgbé àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan pé àdìsí sọ̀hábẹ́ ni ìyàtọ̀ gédégbé sì ní bẹ láàrin sọ̀hábẹ́ àtànẹ́bì ẹni tọ́lọ́hún fọ̀rọ̀ ránṣẹ́ sí tí fi wá ayé ránṣẹ́ sí àtẹni tọ́lọ́hún fi wá ayé ránṣẹ́ sí ó ṣeéṣe kọ́ ẹ́ pé àgbọ́yé pásánà àgbọ́yé opinion Ibn Mas'ud ló fi sọ̀rọ̀ kọ́má in sí pé ń reflecting tọ́gbọ́rí látẹnu anabi sallallahu alayhi wa sallam so yẹn àwọn ẹgbàá wa tó fẹsẹ̀ múlẹ̀ jù mawqufan ni hadisi gba hadith yìí wá látọ̀dọ̀ ibn Mas'ud radiyallahu ta'ala anhu lọ́fà táwọn ọ̀pọ̀lọpọ̀ afa aládìsí fèrè ti hadisi yìí ní hadithun hasan ẹ̀rí mi tó clear jù tóun clear jù tó wáyé tó dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ imam malik bukhari àti muslim lérí ọ̀rọ̀ à ń de nǹkan òun ni hadithi tí anabi sallallahu alayhi wa sallam ní ẹ lọ́ọ́ já gbogbo ntẹ́ ẹ bá dè máa rànkúnmi lọ́rùn kò jù bẹ́ẹ̀ lọ láyé kọ̀yánà fi raqabati ba'airin qiladatun min watrin gbogbo ntẹ́ ẹ bá dè máa wọn rànkúnmi wọ̀nyí lọ́rùn wọ́n lọ sójú ogun ni àwọn èèyàn wá dé nǹkan máa wọn rànkúnmi lọ́rùn tí wọ́n máa dé eríṣiríṣi ìtumọ̀ wa ni gbogbo àfa aládìsí fún tán dé yìí torí tí wọ́n máa dè máa wọn rànkúnmi lọ́rùn ó ṣeé kankan bẹ́ẹ̀ fi ṣẹ̀ṣọ́ lásán so Imam Malik ní lọ́dọ̀ tòun nínú mọ́ àtọ́ pé ara àdálíkà mina line. mo rí i wípé tí wọ́n dè máa ra nkúnmí náà lọ́rùn lọ́jọ́ kìíní àná wọ́n fi ń sá fún ẹyin ju burúkú ẹyin ju àwọn àjẹ́ tí ó wo rànkúnmí pé ah rànkúnmí eléyìí mọ̀ dáa tí nǹkan ó sì ṣe rànkúnmí òun lẹ́ẹ̀kan náà táburú ó kọlu rànkúnmí yẹn àwọn ẹlẹ́yin ju burúkú yẹn àwọn nǹkan protection kan bẹ táwọn àwọn lárúbáwá ní ní àsìkò jàìlí lásìkò tí wọn ò tí ì dá sílámù mọ̀ tán máa gbé kọ́ rànkúnmí lọ́rùn bẹ́ẹ̀ Imam Malik ni mo dọ́ yé pé ìyẹn ní àwọn nǹkan tán dè mọ́ lọ́rùn tá muhammad ibn hasan shaibani ọmọ kí wọn malik ọmọ kí wọn abu hanifa òun ní àwọn nǹkan tẹ́dẹ̀ máa ra nkúmi yẹn lọ́rùn tí ń fún wọn lọ́rùn ó fẹ́ ṣe wọ́n léṣe torí wọ́n máa fi àwọn gíì míì síbẹ̀ lànàbí ni ẹ lọ já kẹ́ ẹ má bàa ṣe àwọn ra nkúmi yìí léṣe ẹ já dúdú tẹ́ bá dè mọ́ wọn lọ́rùn so àdìsí yẹn ló clear ló fẹsẹ̀ múlẹ̀ jù àǹdí túmọ̀ rẹ̀ náà ni gbogbo wa rí yìí pé kila là nẹ́bí actually sọ ń bẹ́ẹ̀ wọ́n gbé ìyẹ̀wò mara wọn lọ́wọ́ pé ṣé nǹkan tí wọ́n dè fún protection ni àbí kì í ṣe nǹkan protection ni wọ́n dè ẹ jẹ́ pé nǹkan protection ni wọ́n ṣá àrí generally tá a bá da gbogbo àdìsí àtàárọ̀ yìí papọ̀ yìí pé ó yìí pé kò nínú Islam ntọ́jọ́ ntó tó fojú hàn jù tá a go by ọ̀rọ̀ gbogbo àwọn afẹ́sìn ni pé kí n ò de nǹkan mara ní nǹkan tí ẹ ti ṣàlùkùrán àbí tí kì í ṣe àdúrà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí kì í ṣe àzíkiri àbí kì í ṣe okọ̀ ọlọ́run ní bẹ́ẹ̀ èyí tó yanjú jù tẹ́lẹ́sìn ó dúró lérí ẹ̀ ní pé kọ̀tọ́ ṣẹbọ ni àbí kì í ṣẹbọ à ń bọ̀ wá bára wa sọ ẹ jẹ́ àṣì focus lérí èyí tí wọ́n dé tá a bá dè mara tó bá jẹ́ talal Qur'an hadisi àlàyé tọ́pọ̀ lérí ẹ̀ làwọn àfa aládìsí ṣe lérí ẹ̀ ń pé hadisi gbogbo hadisi yìí lápapọ̀ pé ẹ má dè nǹkan mara pé ẹ bá wo hadisi Ibn Mas'ud tó ní gbogbo ń tá a máa ń wí lọ́fọ̀ jáde àti gbogbo ń a máa dè mara pátápátá àti tiwalátù tóbìnrin fi ń ṣoògùn fẹ́ sọ́kọ rẹ̀ ẹbọ ni gbogbo ẹ̀ pé ó yẹ kẹ́ ẹ dọ́ yé pé gbogbo ẹ̀kọ́ ní Ibn Mas'ud ó di gbà lérò ntẹ́fì wọ́n pé gbogbo ẹ̀kọ́ lọ́gbà lérò ta àbí tá a bá tiẹ̀ sọ pé ànábì náà lọ́sọ gbogbo ẹ̀kọ́ ni ọgbà lérò ní pé ṣe bá ànábì fara máwọn rúkìá kan tí àdìsí dẹ̀ ń sọ pé iná rúkọ gbogbo rúkìá pàápàá ẹ̀bọ ni ànábì dẹ̀ fara mọ́ àwọn rúkìá kan tó ní àrídùn àlàyé àrùkọ́ kún lábàṣà bí rúkọ́ máa lámìyẹ̀ kún ṣìrìkànà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àdìsí tó fara mọ́ àwọn rúkìá kan tó jẹ́ tó bá ti ṣẹ̀rí àmọ́ so ló jẹ́ àmọ̀ yìí pé ntí Ibn Mas'ud dé ń sọ bí ni pé amun urida bihil khusus ó generalize ọ̀rọ̀ àmọ́ ntómìnì ni pé àwọn special one kan lòun really mean nípa kìnìyí n tí ó tún ran ìgbàgbọ́ yẹn lọ́wọ́ ni pé Ali ibn Abi Talib náà sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tàmáìmù yìí fi hà shirk fàṣẹ̀nìbùhà èyí tó pọ̀ jù ń bẹ̀ àmọ́ ẹlẹ́bọnú ẹ̀jìnà sí i ìyẹn ni pé ó kàrájà makarajà ghalib ntí Abdullahi ibn Mas'ud ń sọ bí ni pé ọ̀pọ̀lọpọ̀ ntáyé ń dè mara kò ní bọ́ lọ́wọ́ ẹ bọ́ so ẹ mọ̀ tù ní pé gbogbo ẹ̀ pàápàá tó tẹ́ bá ní gbogbo ẹ̀ rùkọ́ tó mẹ́ńṣẹ̀ ń bẹ̀ náà kì í ṣe gbogbo ẹ̀ nínú ṣẹ̀rí Ọlọ́run according to hadith anabi kì í ṣe gbogbo ẹ̀ ní ọjẹbọ eh, èyí tí eh, Islam faramọ́ pọ̀ ńbẹ nínú àwọn ìtọ́jẹ́ ọ̀fọ̀ tá a mọ̀ fọ̀ jáde lẹ́nu ìyẹn náà lọ́sọ̀túnmọ́ ntọ́gbà lérò nípa tàmá ìmù fún wa so Imam Bayhaqi ṣàlàyé bẹ́ẹ̀ ó ní ntọ́fà tá a nẹ́bi sallallahu alayhi wa sallam tó fi ní kí tó fi gbógun ti nǹkan dìde mara tá a bá gba ìpè gbogbo àdìsí ìfẹsẹ̀ múlẹ̀ ní pé níjọ́ náà lọ́hùn lárúbáwá ní ìgbàgbọ́ pé àwọn táwọn bá dè mara yìí ni mò ń protect àwọn kì í sọ lọ́hùn so ìgbàgbọ́ yẹn rọ̀ mọ́ tí wọ́n dè mara tán dè máa pa tán dè mọ́rùn rírọ̀ tí ìgbàgbọ́ yẹn rọ̀ mọ́ pé kíní yìí ní protect wa lẹ́yìn ọlọ́run yẹn lọ́fẹ́ bọ lọ́fà ẹja tí ìgbàgbọ́ ọ̀bá rọ̀ mọ́ ó ń tọ̀ wọn ò tí ì dẹ́lẹ́bọ a lè wá dájọ́ mi fún mò ń bọ̀ wá lérí ẹ̀ àmọ́ só ti dẹ́lẹ́bọ tí ìgbàgbọ́ rẹ̀ ọ̀bá rọ̀ mọ́ kò tí ì dẹ́lẹ́bọ so wọ́n ní tí ó jẹ́ àgbọ́yé bẹ́ẹ̀ ni pé tradition Lárúbáwá àti context táwọn àdìsí yìí bá wá Imam Bayhaqi sọ bẹ́ẹ̀ Ibn al sọ bẹ́ẹ̀ nù ní háyà rẹ̀ imam Qurtubi sọ bẹ́ẹ̀ nínú tafsiri rẹ̀ kọ́dí Abu Ya'la náà sọ bẹ́ẹ̀ nínú Furu'un tíra Ibn Muflih tọkọ nípa fíkìwò Hanbali àlàyé tí wọ́n fi sí i lábẹ́ nìyẹn pé àdìsí yìí ẹgbẹ́ ọyẹ pẹ̀lú historical background rẹ̀ ìgbàgbọ́ làwọn lárúbáwá máa ń ní tí máa ń relate mọ́ pé n táwọn dè mara táwọn fi kọ́pá táwọn fi kọ́rùn yìí táwọn fi kẹ́nu ọ̀nà yìí ní protect àwọn kì í sọlọ́n ìgbàgbọ́ yẹn lọ lọ sọ kínní ìdí ṣírkù tí ó bá ti sí ìgbàgbọ́ yẹn ń bẹ á mi fún bóyá tó àbí kì í ṣe bọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn ǹjẹ́ tá a de mara tó jẹ́ alukurani bẹ́ẹ̀ tó jẹ́ azikiri bẹ́ẹ̀ tó jẹ́ orúkọ ọlọ́run bẹ́ẹ̀ ǹjẹ́ a lè gbé wọ tọ́ílẹ̀tì ìbéèrè mi tunu pé mara bẹ́ẹ̀ tọ́lẹ̀ ní tó béèrè béèrè yìí ńgbà tí mo dá lóhùn tí mo á rí i pé ìbéèrè yìí jẹ́ voice note lásán tó sọ pírọ́blẹ́mù tí ń ṣẹlẹ̀ lédè ká ẹja nà sáfẹ́fẹ́ ẹ̀hẹ́ nínú tó béèrè Malik àti àwọn àfáà ìlànà Abu Hanifa àbí kí Hanafiya gbogbo àwọn àfàlànà àhànáfù gẹ́gẹ́ bí ntí Ibn Abidi nígbà wá nínú haṣíà rẹ̀ wọ́n ní tí ó bá jẹ́ sí pé tíra tá a kọ sínú pépà àti wé e ní nǹkan àbá jù sápò gan gbà míì tọ́ṣà tó ti wà covered àbá ti envelope rẹ̀ pẹ̀lú nǹkan kan wọn là lè gbé wọ tọ́ílẹ̀tì kọ̀sá burú mbẹ́ ìyẹn ni pé ẹ bá ti pa á láwọ tó ti wà nínú awọ lápèjúwe wọn dákọ awọ náà pé tó bá ti wà nínú irú nǹkan bẹ́ẹ̀ ẹ lè máa gbé wọ tọ́ílẹ̀tì ẹ lè gbé wọ anywhere kọ̀sá burú kódà obìnrin obìnrin tí ń bá tí ó ń ṣe menstruation lọ́wọ́ àbọ́kùnrin náà tó ní jẹ́nẹ́bà lára wọn ló lè gbé e sára léṣu ọmọ sáàdù náà sọ bẹ́ẹ̀ ìmọ̀ àwọn màlìkíyà sọ bẹ́ẹ̀ àwọn afáàgbàlà náà màlìkíyà sọ bẹ́ẹ̀ ìmọ̀ màlìkì náà sọ bẹ́ẹ̀ àwọn hànàfíà náà sọ bẹ́ẹ̀ pé obìnrin tí bá ń ṣe menstruation àbí tí ó jẹ́ ọkùnrin tó jó ní jẹ́nẹ́bà lára àbóbìnrin tó ní tóun náà ní jẹ́nẹ́bà lára tó bá ti pa á láwọ àbí tó bá ti fi ẹ tíra tó kọ tó jẹ́ orúkọ ọlọ́run azikiri àdúrà à tí ó jù lọ omi òsọ́kọ àlìjẹnu ọmọ ń tẹnu o tọba ti jẹ́nu tọ́wà ń bẹ́ẹ̀ nìyẹn ti ra tó ti ráǹpù ẹ̀ tó ti ti wà nù awọ àbó wà níbì kan tó wọn ló lè gbé e sára bá sọ lẹ́nu díẹ̀ tó kù ní àsìkò yìí ẹ bínú pé táìmù yìí gùn kò àwọn èyí táwọn èèyàn bá máa ń dè mara tí ìṣe alukurani ńkọ́ ẹhẹn bí òǹdè ilẹ̀ yorùbá tó ní ó di òǹdè mara táwọn ẹlẹ́bọ máa dè kì í ṣe alukurani ní bẹ́ẹ̀ kì í ṣe azikiri ní bẹ́ẹ̀ kí ni ìdájọ́ tiẹ̀ ẹnu gbogbo aláàfáà kò ẹnu gbogbo aláàfáà yé kò pàápàá pé tó bá jẹ́ ẹbọ ni wọ́n fi prósẹ̀sì ẹ̀ ẹbọ náà ni ó máa jẹ́ bó wọn ṣe máa prósẹ̀sì ẹ̀ pẹ̀lú ẹbọ ni pé àwọn kan ni wọ́n gbé kinní ilé ọlọ́wọ́n pé jọ́mọ̀ wà lápò rẹ̀ ní gbogbo gbà tó bá dé tí nǹkan bá fẹ́ lé tójú ogun bá fẹ́ lé àbọ̀ wà nù ìṣòro kan àbò ń gbọ́ họ́wùhọ́wù láti ibì kan tó bá ti fọwọ́ gbà ní ẹ̀mẹ́ta ṣáàpì orúkọ wa àbí kò pe orúkọ yìí lẹ́ẹ̀kan náà gbogbo ntọ́ service tó bá need á provide ẹ̀ fún ọ. so ìyẹn ò ti ẹ̀rí pẹ́ bọ ni wọ́n fi process yẹ ó ti di ń pòǹpè nǹkan mi lẹ́yìn ọlọ́run gbogbo yìí tó bá ti rìn ní agbọ́nrin yẹn ẹnu aláàfáà kankan kọta sí lérí pé ẹbọ ni ẹlẹ́ẹ̀kejì wa ni pé nínú àwọn èyí tí kì í ṣe ta alálùkùránì àti ẹgbẹ́ section alálùkùránì aládùá olóko ọlọ́run talazikiri ẹ gbé sẹ́gbẹ́ kan wà á ti kúrò lérí ẹ o nǹkan míì tí kì í ṣe alukur'an tí kì í ṣe okọ ọlọ́run tí kì í ṣe àzikiri wọn ni kó lọ mú ewé kan àti egbò kan àti igi kan kó lọ papọ̀ kó o ṣe kinní kan kó o sá kinní kan sábẹ́ òṣùpá ọjọ́ kẹrìnlá kan kó o wá ṣe kinní kan fúnjọ́ méje kó o tì kan bọ́ abẹ́ iná tó bá ti wá ṣe ó wà dáa pé ó wà wé ó máa fi wé pa gbogbo èyí tó bá ti jọ bẹ́ẹ̀ àbí èyí tí ó jọ bẹ́ẹ̀ náà tó bá jẹ́ bullet proof lásán tọ́lọ́pàá ń wọ̀ gbogbo ń tó bá wà lára ọmọ ènìyàn tó bá ti gbọ́kàn lé e, tó bá ti gbé ọkàn lé e lẹ́yìn ọlọ́run tó gbà pé kíní yìí fún rẹ ni ó máa protect mi kò bá jẹ́ bullet proof ọlọ́pàá tó bá nígbàgbọ́ gẹ́gẹ́ bí ìwọ ọlọ́pàá àbí ìwọ tó wọ̀ sára pé kíní yìí ní dá mi protect lẹ́yìn ọlọ́run èèyàn náà ti dẹ̀bọ̀ kò bá àmọ́ sẹ́bọ̀ nínú tán fi process kíní yẹn fún rẹ substance yẹn tó bá ti tí gbàgbọ́ rẹ bá ti rọ̀ ọmọ ẹjọ́ lọ́n lọ ó ti dẹ̀bọ̀ ẹnu kò lórí eléyàn náà èyí tó wá kù lẹ́yìn ẹ̀ ni pé ní tí wọ́n fi process ẹ̀ kò sí nǹkan ẹbọ ń bẹ̀ ewé kan egbò kan kinní kan mú mara wọn àwọn kan tí òkúta kan lọ wẹ̀dùn àrá lọ wá fi sínú abẹ́ náà wá fi sí kinní kan wá fi wé kinní kan papọ̀ kó mọ̀ dé mápá ìbọn ò ní ràn kó mọ̀ dé mápá ẹ̀ẹ́dùn àdá ò ní wọlé tí wọ́n bá ti sá ọ̀làdà mọ̀ dé mápá ńbẹ́ńbẹ́ tó jẹbọ tó lè jẹbọ ńbẹ́ńbẹ́ tó lè jẹ idán idán yàtọ̀ sí ẹbọ. so àwọn àáfàá ọ̀pọ̀lọpọ̀ wọn lọ síbi pé mọ́ débẹ̀ oko àìmọ̀ ni mọ́ wọ bẹ́ẹ̀ ẹ̀hẹ́n oko àrèmọ́ bọ̀ ni mọ́ torí bọ̀ bẹ́ẹ̀ nítorí pé ntí ń jẹ́ àti gbogbo ọ̀fọ̀jú pọ̀ mara wọn tí rí bá yìí náà látọ̀dọ̀ ọlọ́run kí lẹ gbára lé ní gbogbo àdìsí tá kà látàárọ̀ yìí náà lágbára lé ẹlẹ́ẹ̀kejì tani a ń dín kó wọn dé diẹ bọ gangan lẹ̀kùn lásán bòde lásán mo kó wọn dé ọba ti kó wọn dé bòde wọn dé diẹ bọ ẹ anabi ni innal halala bayyinun gbogbo ntọ́jà láàlì òfojú hàn wal harama bayyinun gbogbo ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ òfojú hàn wa baynahuma umurun mushtabihat àwọn kankan bẹ tó lè rújú ọlọ́mọ ọmọ fà àwọn kankan lẹ̀ ń bẹ̀ ọsọnu Qur'ani pé ayatun ẹ ẹ muhkamatun hunna umul kitab muhkamatu wa wa ukharu mutashabihat àwọn kan bẹ àmọ́ ọmọ fi wọn lẹ̀ kó rújú kẹ́ni tí ọsọnu lè sọnù ẹ nínú ìmọ́lẹ̀ òun náà á tura àwọn kan tí ò ní rí na dáadáa ìmọ́lẹ̀ alukur'an á àwọn kan tí yẹn so ó ti mọ́lẹ̀ tó ó ti yanjú tó kí ló fẹ́ máa wá wàkúwà káàkiri sí ọ̀rọ̀ mọ́mọ́ ibi tó ti relevant jù ní inna kathira min hadhihi ruqa ṣe rọpọlọpọ àwọn ọ̀fọ̀ ẹnu yìí wàtàmá ìmọ̀ àti ntáyé mara shirk ẹ̀bọ̀ lọ́pọ̀ o so èyí tí ti tí ò jẹ́ ta lálùkùránì tí ò jẹ́ ti olórúkọ ọlọ́run nú à jìnnà sí gbogbo tó bá ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n pè é lẹ́bọ ọ̀pọ̀lọpọ̀ àfa láńgbèjì tí wọ́n pè rú ẹ̀ ní pé ẹbọ àmọ́ rú ẹbọ wọ́n mì ní wọ́n ṣírkù asgar tí ó ti sí ẹbọ nù tán fi prósẹ̀sì rẹ̀ tí mo ti yọ ká tí mo ti yọ sẹ́gbẹ̀ẹ́ kan lẹ́ẹ̀kan òun ni o wọ́n ní ṣírkùn asgaru kí ni ìtumọ̀ ṣírkùn asgaru ẹbọ tó ń wo yẹn náà ní kátígórì ó dẹ̀ ní ránkì bí imáni ṣe ní ránkì tó jura wọn lọ tó jẹ́ pé àláha la ilaha illallah àdínáha ìmọ́tọ́tòlá àdáhàní tọ́rík bẹ́ẹ̀ náà ni kúfúrú àìgbọ́lọ́ǹdó àtẹ́bọ ní ránkì wọn jura wọn lọ. ẹbọ kékeré wọn pè ìyẹn ni pé irú ẹbọ kẹni tí ń ṣe kárí mi ẹ̀hán pé èèyàn ní ṣe kárí mi kó lóò ní kírun lẹ́yìn ẹ̀ pé lágbájá ìmọ̀ ń ṣe kárí mi so ìmọ̀mọ́ àdúgbò wa ni mo dẹ̀ mọ́ ń pé mọ́ ń ṣe kárí mi mi ò ní kírun lẹ́yìn ẹ̀ mọ́ torí pé ẹbọ kékeré là nábì pé kárí mi so nígbà tá anabi jí pé kárí mi lẹ́bọ̀ ọ̀hún kò túmọ̀ pé òní kírun lẹ́yìn ẹni tí bá ń ṣe kò túmọ̀ pé ẹni bá ń ṣe èṣe mùsùlùmí nìtumẹ̀ ẹni bá ń de nǹkan mara ní nǹkan ilẹ̀ yorùbá tán máa ń de mara tí ò sẹ́bọ nínú tán fi process yẹ tí ò sì sí pé gbọ́kànlé kinní yẹn pé kinní ìgẹ́gẹ́ ní protect yòun kì í sọ lọ́hùn tó bá ti jẹ́ kéèsì yẹn ni kéèsì yẹn tí ì sì ṣàzikiri jẹ́ yẹn pé ẹbọ kékeré ni kódà bí ẹbọ ẹni tí ń forí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kódà bí ẹbọ ẹni tí ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹbọ kékeré ni wọ́n pè é ẹbọ bíi tíyàrá torí ẹbọ là nẹ́bi pé tíyàrá náà kó fẹsẹ̀ kọ́kọ́ máa lọ bí kan kó fẹsẹ̀ kọ́ nísìnyí kó wá ah definitely mi ní bá wọn lé nìyẹn tá a ti fẹsẹ̀ kọ́ yẹn pé Yorùbá ni nínú àṣà bẹ́ẹ̀ àbí kẹ́ ní obìnrin tí kò jẹ̀gbin ẹ̀ ń pè àtẹlẹsẹ̀ ibi tí máa ń jìn wọ́n nínú àtẹlẹsẹ̀ yẹn ni Yorùbá ń pè ń kò jẹ̀gbin tí kò bá ní kó jẹ̀gbìn tẹ́sẹ̀ àtẹlẹsẹ̀ rẹ̀ balẹ̀ wọn ni ẹ má fẹ́ níyàwó yóò máa tẹ aziki yín mọ́lẹ̀ tí yàrá wọn kò dodo nǹkan bẹ́ẹ̀ ọlọ́run lọ́la aziki lọ́dọ̀ kò ní òun ṣe pẹ̀lú àtẹlẹsẹ̀ ìyàwó rẹ̀ rárá kò rí léètì mara wọn kọjọra so tàtọ́ yùrù wọn pe bí irú nǹkan bẹ́ẹ̀ kí wọ́n máa wà pessimistic kọ́ mọ́ máa ní ìran kan tó dáa kó fi nǹkan tí ọ̀jọ́ra wọn ṣàpẹẹrẹ nǹkan tí ẹ̀kọ́ jọra so tí lárúbáwá fẹ́ ṣèrìn àjò lọ́jọ́ kìnínní àná káà wọ́n ti láwọn kan tí wọ́n lọ bá àwọn mọ̀ ń pẹ́ ẹyẹ wọ́n á mú ẹyẹ kan ẹyẹ funfun wọ́n á ní wọ́n kẹ́ wọ́n wí nǹkan sí i lára wọ́n á júlẹ̀ kó fò tó bá fò gba apá ọ̀tún ìrìn àjò dànù tó bá fò gba apá òsì wọ́n ní àmọ́ lọ ìrìn àjò yóò le o náà ń pè ní tàtọ́ yòrò kọ́ ọmọ fi tí ò ní òun ṣe pẹ̀lú nǹkan kan ṣe sábà bí ẹ̀ so anabi ni pé ẹni bá ṣe tíyàrá ẹ̀bọ ló ṣe wà máa mi nà ìlà tí mo fẹ́ lónà ó ní kò wá sẹ́ni tí kì í ah abápẹ̀rẹ̀ burúkú ni tí mo rí yìí ni walakin allah yudhibuhu bi tawakkul ìgbọ́kàn lọ́lọ́run lọ́lọ́run fi máa ń mú kúrò lọ́kàn sáwà ní anabi náà ti ṣe bọ́ ni tó ní wa ma minna illa anabi ní àtiyàrá tu shirk kí yóò ṣe tíyàrá ẹ̀bọ ni wa ma minna illa kò sì sẹ́ni tí kì í yọ lẹ́nu nù wa sáwà ní shirku ẹ̀bọ ń yọ anabi lẹ́nu lọ́fìfà táwọn kan náà àfa aládìsí gẹ́gẹ́ bí mọ́mú Bukhari ṣe sọ nínú ọ̀rọ̀ tí mọ́mú Tirmizi gbà wá látọ̀dọ̀ rẹ̀ nínú ilalu al rẹ̀ pé Imam Bukhari ní òun rẹ́gbàá gbàá látọ̀dọ̀ afáàtàn pé Suleiman ibn Harbi pé statement ìgbẹ̀yìn pé wà máa mi ná ìlà statement ibn Mas'ud ni ìdẹ́rájú wọn pé ọ̀rọ̀ anabi gẹ́gẹ́ ni àti yàrá tu shirk ibn Mas'ud wa kó ti ta tán òun náà wá side comment ẹ̀ ní pé wà máa mi ná ìlà táwa ni kì í ṣẹlẹ̀ sínú wa pé tàwákùlù lọ́lọ́run máa fi gbé kúrò kí mo fẹ́ ló ń bẹ̀ ni pé ẹbọ irú ẹbọ tí tíyàrá jẹ́ irú ẹbọ tí kárìmí jẹ́ ni ẹbọ ká de nǹkan mára ní ní tí èbá ti ṣàlùkùránì tí èsì ṣe ń kó ń tọ̀hún process ẹ̀ pẹ̀lú ẹbọ tí èsì ṣe kó dọ́kànlé lẹ́yìn ọlọ́run nínú àwọn táyé mọ́ dèmára ńlẹ̀ yorùbá ẹbọ kékeré kàtígórì yẹn ni wọ́n gbé e sí. àmọ́ ara àwọn àfa mi náà táwọn tún sọ pé rárá kódà yìí tí ò lázìkiri nínú yẹn náà tí wọ́n fẹ́ bọ process ẹ̀ yẹn náà nínú ewé nínú egbò ẹ jẹ́ ká farabalẹ̀ dájú ẹ̀ wọ́n ní a lè lò ó ẹgbọ́n mi yé o a lè lò ó níjọ́ tá a bá fẹ́ ṣe ìtànpè ní nọ́ṣọ́ra halu asehiri bi sehiri làwọn ẹlòmíì máa pè nọ́ṣọ́ra ní èdè tó dáa jù tá lè fi pè kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ni pé ẹnìkan wà lórí ìdè ó ti ní problem already spiritual attack àwọn kan á sọ fún wa pé ewé kan bẹ̀ nílẹ̀ Yorùbá lápèjú ẹja pè ní ewé àtúndè èmi ò mọ̀ ṣe ń túdè náà níbẹ̀ tí ó kọ̀ yẹn jọ bí ìgbà pé ń tú ìdè ewé àtúndè ẹ fi ara lára kò jù bẹ́ẹ̀ lọ pé gbogbo àṣàṣì tó bá wù kó lè wà lára ẹ̀ yóò dìde lẹ́ẹ̀kan náà àṣàṣì yẹn ó bàjẹ́ ah ẹ má jà pẹ̀lú eléyìí ní idán àbí wọ́n ní kó de ewé yìí mára tó bá ti dè é mára kíní yẹn lọ àbí ewé yìí àti egbòogi kan báyìí ẹ lọ papọ̀ ẹ bá ti lọ papọ̀ ẹ jẹ́ ó gbé kọ́ra àbí kó ṣe kíní kan pé yóò lọ kò jù bẹ́ẹ̀ lọ simple like that ẹ wọ́n ní tó bá jẹ́ yẹn ní kò sábùrú mbẹ́ ẹ àbí haba sauda nínú tí wọ́n sọ pé máa ń ṣerú iṣẹ́ irúṣẹ́ bẹ́ẹ̀ ni pé tán bá ṣàṣìyàn kíni tí wọ́n pè ní haba sauda dúdú tí anabi rẹkọmẹ́ndì fún wa yẹn wọ́n ní tíyàn bá gbé e mu tíyàn bá tó bá sè é tó gbé omi rẹ̀ mu ìmọ̀ bá àṣàṣì jẹ́ ṣe bí ọlọ́run ló dá haba sauda tùràrí tán pè ní ambar òun náà nírú function bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe tùràrí ilẹ̀ ládùá ni jọ tọwọ́ rẹ̀ bá ba original rẹ̀ ọ̀wọ́n wọn ní òun náà máa lé àwọn àlìjẹnu àbí ẹni tán bá ti sàṣì tán bá ti attack tẹ bá dà sí lára àwọn gbogbo tó máa ń ba ṣẹ́ àṣàṣì jẹ́ tùràrí àlùmísìkì bákan náà àbí tí yorùbá ń pè ní àjẹ́ ọ̀bàlẹ̀ mi ò mọ function rẹ̀ bẹ̀tẹ̀ orúkọ yẹn jọ bíbà pé àwọn àjẹ́ ò balẹ̀ lérí ẹni tó bá àwọn àjẹ́ balẹ̀ ni àbí mi ò tí ìrajẹ́ kan bá pàdé kí n wá interview rẹ̀ pé <laughs> ṣé lóòótọ́ lẹ̀ kí n balẹ̀ lé lérí so iru ewé yẹn tí wọ́n ẹ bá ti fi ewé yìí ara kíní yìí yóò ṣe àbí ewé atúndé ọ̀bọ̀ ẹni tá a gbọ́dàgbà ní pé ọ̀bọ̀ àwọn àjẹ́ wọn kì í fẹ́ tó bá yẹ pé dodo kíní ẹ̀wọ̀n yẹn true practice àti tẹ́jìrìbá dẹ̀ ni máa jẹ́ kéèyàn ọmọ kọ́ dán wò kó sì rí bẹ́ẹ̀ tó bá yẹ pé tòótọ́ ni ẹ lè ṣàǹfààní ń bẹ̀ gẹ́gẹ́ bá ti ń ṣàǹfààní bí àwọn òmíràn náà tilẹ̀ lárúbáwá a lè ṣàǹfààní bẹ̀ láti fi lè help ẹni tó ti wà lọ́ndà spiritual attack Sa'id ibn Musayyib sàábì ànábì pàtàkì tó kí lọ́dọ̀ àwọn ẹ̀ eh, sorry tàbí ànábì tó kí ó lọ́dọ̀ àwọn sàhábà pàtàkì ọ̀rọ̀ rẹ̀ ń bẹ́nu Sahih al-Bukhari tó ní ohun ọ̀rá burú níbi irú nǹkan bẹ́ẹ̀ àmọ́ mọ́ Bukhari gbà wá mu'allaqan ẹ eh, hadith ìyàwó Aisha náà tó ní laysa bi tamimatin hadith ta kó tilẹ̀ kan pé a kì í perú eléyẹn ní òǹdè tá nàbì takò mọ́ òǹlẹ́kọ̀ bá dà àyàkàn àlùbálà èyí tí a bá dè mara nígbà tádánwò bá sọ̀kalẹ̀ tán alimami Sha'bi òun náà sọrú ẹ imam Malik náà nírú opinion ẹ imam Malik ti ìlànà rẹ̀ dominate Africa òun náà nírú opinion yẹn àmọ́ sọ nínú ẹgbàá wa mi wọ́n sọ pé ó kórìíra ẹ̀ àmọ́ ní kò sábúrú ńbẹ̀ pé ó sọ pé statement rẹ̀ ní lába àṣà ayọ̀ alakọ̀l herz ntọ́ba jẹmọ́ herzu a lè fi sí ara ìyẹn tó bá jẹ́ tó ló kọ ọlọ́run tó jẹ́ ta lázìkìrí tó ló tó jẹ́ ti àdúrà títúmọ̀ rẹ̀ dá a lè fi kọ́ra mínà humrati táìsàn tí mo sọ lẹ́ẹ̀kan humra àìsàn yẹn tó kòkòrò ní tó ti mú ojú bí ọ pọ́n yọ dáná jẹ gan yóò tóbi lára náà pè ní humra tọ́ba yẹ kó kọlu yẹn tí wọ́n á ní ọkọ̀ ah, ọkọ̀ ah, ọlọ́run báyìí hasbunallah ni mọ̀lúwa kìlù àti súra báyẹn hàn papọ̀ ẹ fi máa fi ní kò sáburú ń wàlá báṣà bin nashra kò sáburú níbi tá à ń pè ní nashra bil ashijari tọ́ba ti jẹ́ gi kí ẹ lọ ẹ lọ mú ewé igi báyìí wá ẹ mú igi báyìí wá èpo igi báyìí èpo igi báyìí ẹ pa àkọpà ẹ lọ papọ̀ Imam Malik ní sọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí ń bẹ nínú eh, Ibn Abi Zayd al-Qayrawa níbi nínú Jami'u eh, Sunan wal Adabu rẹ̀ Imam Baji náà gbà wá nù Muntakọ ó ní kò sábúrú bí kẹ́ mú àwọn èpo igi àtẹwé igi papọ̀ kẹ́ fi ṣe náṣọ́ra fún yàn wal adhan àti tó máa fi rárá pé eléyìí wọ́n fi para ni ẹ fi para ó ní nítorí wà balaga ni ana Aisha nínú balagatu Imam Maliki lọ́wọ́ pé òun rí gbọ́ pé yàwó Aisha radiyallahu ta'ala anha sóhìrátì nínú ẹgbà wa wọ́n ní sóhìrátì ẹn àwọn kan ṣàbúrú sí àwọn kan ṣàṣàṣì sí yàwó Aisha tọ́dẹ̀ mu àwọn àkọọ́lẹ̀ míì ní ṣẹ́jìrátì <laughs> ṣẹ́jìrátì ẹ̀ ń kó jọra wọn sóhìrátì nítorí pé ń jọ̀hún jọ̀hún lásìkò àwọn sàhábà wọn kì í kàn mọ́ sí kéwú tó máa ní kọ́ọ̀fù tá a máa kàn mọ́ méjì sórí ẹ̀ tá a fi mọ̀ yàtọ̀ lóhùn láàrin wọn àti fáàfù yẹn kò kí ń sọmọ kíkan nù kéwú tẹ́lẹ̀ bẹ̀tù wọn máa ń understand ẹ̀ tán bá ti ń kà so ó jẹ́ kí àwọn ẹlẹ́gbàá wa máa ni àbí ṣẹ́jìrátì tó bá jẹ́ ṣẹ́jìrátì kò kíyàn máa rorun sùn kiri máa fọyàn kọ́ máa dààmú ẹ̀hẹ́n wọn ni fàkìlà láhàfin manamiha oorun tó wá sùn lọ́wọ́ alálà tí wọ́n ń sọ fún lójú oorun pé khuzi ma amin thalathati abar lọ́ọ́ bu omi látinú odò mẹ́ta lọ́ọ́ bu omi odò mẹ́ta kan tó sàn jára wọn fàkítẹ́sì lè bíhì kó o fi wẹ̀ fàfà àlàtì ọ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ omi odò mẹ́ta ó bu ó fi wẹ̀ fàdáhàbàt àbí fàdáhàbà anha ma kanat tajiduhu in ti ń ṣe dẹ̀ lọ so Imam Malik ní gbogbo tó bá ti jọmọ́ rú báyìí ẹ bomi odò kan ẹ igi àbí kẹ logi àbí kẹ lo àwọn nǹkan fi rárá ó lóun ọ̀rá burú bẹ̀ tán bá ní mọ́ bá ẹ láti fi ṣe nẹ́ṣọ́rà fẹ́ni táìsàn bá ń ṣe ẹni tó bá ní bẹ́ẹ̀ bí spiritual attack so Imam Tabari náà sọrú opinion yìí Ibn Battal nínú sharh Sahih al-Bukhari tóun náà ṣe òun náà sọ irú ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ àwọn àfọ̀mímọ́ nìyẹn lérí ẹni tí spiritual attack bá ti kọlù bẹ̀tẹ̀ ẹni tí spiritual attack ó bá ti kọlù kọ́kàn máa ní mo fẹ́ lọ wéwé nǹkan báyìí mo fẹ́ dè mara mo fẹ́ lọ wá nǹkan báyìí dè mara èyí tó yẹn jújù nu ọ̀rọ̀ ni pé lẹ́kùn ẹbọ ni má ṣe bẹ́ẹ̀ ìwọ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń ṣe ṣírkù asgar ẹbọ kékeré tí mà gbé ni dé di ẹbọ ńláńlá ẹ àmọ́ ṣáà lè kírun lẹ́yìn ẹ̀ ṣáà tí ó bá gbọ́kànlé lẹ́yìn Ọlọ́run à lè kírun lẹ́yìn ẹ̀ mùsùlùmí sì ló ń tàn opinion táàtì ẹgbẹ́dọ̀ bójú o àmọ́ ẹjẹ́ aṣọ ń pé kódà yín ò gan atúlẹ̀ fi sára <laughs> òun ni alimami sakhawi mathalan nínú àwọn Ṣafi'iyya ọmọ kí ó lọ jẹ́ fún Ibn Hajar al-Asqalani àti àfa àgbà tán pé ní Waliyuddin al-Iraqi ọmọ Hafizul Iraqi ọmọ bíbí inú rẹ̀ nínú tírà kan tí mọ́mọ́ sakhawi kọ́ tó pè ní al-Maqasidul Hasana ó ń tú hadith ó ń ṣe ṣáàrù hadith al-ainu haq òótọ́ ní pa àwọn lójú bú ẹja tù lájẹ òótọ́ ní pa jẹ wa àwọn olójú ibú tá ànábì ń kọ̀nfàmù wọn pé lóòótọ́ ni pé wọ́n wà àdìsí yẹn dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ Imam Bukhari àtọ̀dọ̀ àwọn afáàlá àdìsí mìíràn ìgbà tí wọ́n ṣe ṣáàrù àdìsí yẹn nínú makosidu hasana ló ní igi kan bẹ tán pè ní ṣájàrù sibistan igi sibistan èmi ò mọ igi tó ṣe déédéé ńlẹ̀ Yorùbá igi yẹn lè mọ̀ mọ̀ wù ńlẹ̀ Yorùbá rárá ó ní igi yẹn òun rí gbọ́ pé wàlíyù dínì lẹ́ràkì ọgbọ́n lọ́dọ̀ àwọn kan pé igi yìí àwọn àlìjẹ̀nú àtàwọn olójúbú wọn kì í fẹ́ rí i ìwọ wọn ni bọ́n ṣe máa ń sọ pé kò ọ̀bọ náà jẹ́wọ́ àwọn àjẹ́ tá a rí lè mọ̀ but àwọn àjẹ́ ló lè confam ẹ̀ fún wa <laughs> e, igi sibistanu yẹn epo igi yẹn wọ́n ní àwọn àlìjẹ̀nú àtàwọn olójúbú wọn kì í fẹ́ rí i máa affect wọn so tán bá ti rí àbá bá ti gbóòórùn ẹ̀ bóyá wọ́n á sá lọ ó lè jẹ́wọ́ wọn wọn gbogbo nǹkan máa léwọ̀ bí wọn náà ṣe ní tó kí n fẹ́ gbóòórùn tó ní tó láwọn nǹkan tó láìkì yẹn ó ṣeé ṣe káwọn àlìjẹ̀nú náà ní tí wọn láìkì bẹ́ẹ̀ igi yẹn wọ́n ní wàlíì dín ìrákì máa fi sórí gbogbo gbà Imam Sakhawi nígbà tèmi náà rí bẹ́ẹ̀ mi náà máa fi sórí gbogbo gbà ń pé kọ́ máa lé gbogbo lójú bú lọ kọ́ máa lé gbogbo àjẹ lọ. sòmí ń bá bí irú eléyẹn àwọn kan sọ pé èèyàn lè ṣe é wọ́n ní ṣe bí anabi sallallahu alayhi wa sallam ó sọ fún arábìnrin kan tó wá bá nígbà tárábìnrin yẹn wá bá pé mo ní ọgbọ́n oko anabi tó tóbi àmọ́ ẹyinjú àwọn ẹlẹ́yinjú burúkú máa ń yọ mí lẹ́nu nígbà bá ti tó bá ti kankan lọ kéré oko yẹn wọ́n bá ti rí oko yẹn tó tóbi dáhùn ah tala lóko tó tóbi tó báyìí ẹyinjú yẹn àti ṣe mọ yẹn máa ba nǹkan jẹ́ mọ́ mi lára anabi ni ó anabi gbà mọ́ra à ń tẹ̀ ń sọ́ba fi za ẹ ẹ ní anna nabi sallam amara bil jamaji mi à ń tún sọ́ba fi zara min ajili lain jamaji mu skull egungun agbárí egungun agbárí rànkúnmi àbí egungun agbárí màlúù náà máa ń pè ní jamaji mu egungun yẹn anabi ni ko wọn lá anabi ni kó máa lọ gbé kọ ibi oko rẹ̀ kó kó gbé kó gbé sórí igi kan kó fi igi kan ha yẹn káwọn olóòṣà máa ṣe bẹ́ẹ̀ láwọn sàǹgbétọ láwọn ilẹ̀ àjàṣe nǹkankan tẹẹrí tí wọn gbé orí màálù egungun orí màálù àbí egungun orí ẹ eh, wọn ṣe ń pè rànkọmí tí wọn gbé kọrí ẹ eh, ibi oko wọn báyìí ẹ ẹ sọ pé tẹ ẹ bá ti ń lọ lọọkan orí egungun yẹn lẹkọọkọ rí wọ́n ní torí egungun yẹn yóò wà scary yóò jà ọ́ láyà ó tiẹ̀ nífẹ̀ẹ́ wo ẹwà tí ń bẹ ń bi oko yẹn mọ́ ìyẹn lórí tó fi kájú tí wọ́n lá nàbí advice rẹ̀ bẹ́ẹ̀ àdìsí yẹn lẹ̀ gan Imam bazaar lọ́gbà wa nu musnadu rẹ̀ ọ́ lẹ̀ gan-an alimami Abubakar al-Haythami nínú Majmu' az-Zawaid onítọ̀ àwọn ìfún jiddan so kì í ṣe àdìsí tó yẹ ká fi tì sọ́dọ̀ anabi rárá sallallahu alayhi wa sallam ẹ̀rí mi táwọn tó mú wa ní pé ṣe bí ajua èso tí ń jẹ́ ajua làbídùn ni tí mo wù Mádínà làbídùn yẹn ànábì ní téèyàn bá jẹ yóò sì fẹsẹ̀ múlẹ̀ nínú Sahih Bukhari tá ànábì ní téèyàn bá jẹ méje rẹ̀ lójúmọ́ àtáàkì spiritual àtáàkì kankan sẹ́hìrù kankan idán kankan kò lè affect ẹnìyẹn tílẹ̀ jọ wọn ò fi ṣú tó bá jẹ méje ẹ̀ làbídùn yẹn lójúmọ́ wọ́n ń pè ní ajwa ni wọ́n ń ta Mádínà tó bá lọ múra àbí hajj àbí tó bá rẹni tí ń lọ ni wọ́n bọ̀ ọ̀rà bọ̀ ọlá àlùbáríkà púpọ̀ ànábì ní tíyẹn bá jẹ méje rẹ̀ lójúmọ́ gbàgbé pé spiritual attack ó ti dijọ́ kejì <laughs> sallallahu alayhi wa sallam wọ́n ní ajá pé tá a bá ti lè jẹ léyìn ò sára bí àjẹ ara náà ní kí lẹ́tà tá a bá túrí nǹkan míì náà nínú ewé nínú egbò tí èsì ṣe pé ànábì sallallahu alayhi wa sallam sọ pé lẹ́yìn àwọn oògùn tóun bá dá wa kò sóògùn míì mọ́ so tewé àtegbò míì bá ń bẹ tá a bá bá wàá dìde bẹ́ẹ̀ tá a bá rí i pé tí wàá di fẹsẹ̀ múlẹ̀ fún wa pé ó lè wúlò fún wa lágbẹ́rin yẹn kí lẹ́tà lè wá àǹfààní ń bẹ́ẹ̀ àmọ́ àwọn ẹ̀rí wọ̀nyí lẹ ẹ̀rí wọ̀nyí lẹ ẹ fẹ́ sílẹ̀kùn ẹ̀bọ ní fáwọn èèyàn a faramọ́ ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ ìsìlámù ò ṣe kínní wọn ò faramọ́ àmọ́ tó já gbé àlàyé yìí jáde ní pé kẹ́ ẹ lè mọ̀ yí pé kò easy bẹ́ẹ̀ láti pè yẹn kèfèrí o kò dẹ̀ easy bẹ́ẹ̀ láti pè ẹni tó rí ti ń kírun ẹni tó rí ti ń gbàwẹ̀ Ramadan kò kàn wá wọn ní ẹlẹ́bọ straight away kò má lè kírun lẹ́yìn ẹ̀ mọ́ àṣìgbọ́n ńláńlá ń bẹ́ẹ̀ o kọ́lọ́ mọ́ṣáfi ẹ̀sìn ọ̀dọ̀ ọlọ́run ló ti wá yìí tá a bá wí tó bá kù díẹ̀ káàtó ọ̀dọ̀ àṣetánì ló ti wá atọ́ kéwù ni àwọn ọmọ nǹkan kan ọmọ kéwù la jẹ́ lọ́dọ̀ àwọn afa ọlọ́mọṣà fi ẹ̀sìn rẹ̀ yíwájú báyìí lọ. allahumma arina alhaqa haqqan warzuqna tibaahu ọlọ́run já róòtọ́ lóòtọ́ já wálé tẹ̀lé tá a bá rí wa arina albatila batilan ntọ́ bá aburú fi hàn ń pa burú ni warzuqna ṣìnàbàhù já dẹ̀ lè jìnà sí ọlọ́lá ilaha illallah ọlá muhammadu rasulullah ọlá sallallahu alayhi wa sallam àti gbára wa ní táìmù púpọ̀ jù àmọ́ a ní láti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀kan ẹ mọ́ bínú tó bá ṣe díẹ̀ à á padà sórí tíráàkì wa oní ten minutes oní fifteen minutes eh, oní fifteen minutes inshallah ta'ala lẹ́ẹ̀kọ̀kan a ní láti mọ gbèrú àlàyé báyìí jáde àwọn ẹlòmíì náà tún béèrè àwọn ìbéèrè mi tó tún possible ká tún address ní next week inshallah ta'ala ọlọ́run jẹ́ aṣọ́pọ̀lọpọ̀ jimá láyé ẹ má gbàdúró ṣẹ́jọ́ jimá ẹ jẹ́ àtètè lọ jimá ká ṣá salatu kọ́pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam káwéwé jimá kaka suratul kaf ọlọ́run jẹ́ aṣọpọ̀lọpọ̀ jimá láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.